we're going to be looking at e commerce, we're going to be looking at drop shipping. So basically, we're looking at things on e-trading, we're looking at things on social media and technology, and finally, we're looking at things on e-commerce, dropshipping, and all that. So it's a conference I can tell you, guaranteed to make 2024 a very great year. Uh, we've seen a number of unique things about this conference. Why is it a must attend for everyone? Okay, there are several reasons why this event is a must attend. Number one is that for the first time, apart from having a conference, we're also going to be adding an exhibition to it. So we're going to be exhibiting all the products that Rally Academy has to offer. So apart from the conference, we're also going to have an exhibition. Secondly, is that all the experts around the world on these areas of e-commerce, e-trading, uh, affiliate marketing, social media marketing, all these areas of online business. We're going to be having experts from there that are going to be at this event to guarantee that people have the right information that they need to succeed. And thirdly, is that it's a mega event. We're going to be giving out mega, mega gifts in the spirit of the season. So, for instance, people are going to be going with laptops, televisions, phones, tablets, smartwatches, power bank, t-shirts, generators, refrigerators, ebooks that are going to put on flash drives. And because we're going to be spending about four, five hours at this event, we're also going to be serving a light refreshment. So there'll be no dull moment. It's a power packed event. And I think everybody should book their seat to be there immediately. Wow, wow, wow. This is sounding really, really mega. Uh, who can attend this event? And is there any requirement to attend? As long as you actually want to make next year a mega year for yourself, so you can be anybody, you can be an employee, a businessman, you can be a lecturer, a student, housewife, a man, a woman. You have to be at the event. And guess what? This event is coming to Nigerians absolutely free of charge. All right, so uh, what else would participants benefit at a Megaton conference? Okay, it's already power packed, but we still have some extra extra gifts. We're it's a mega event, so it's mega part. So number one extra thing is that we're going to be putting in the hand of every participant a DVD that contains trainings and educational content on those businesses that they can do in the year 2024 to succeed. We're going to be putting that in the hand of every participant at this event Secondly, is that we're going to be giving out our mega, mega bonus. Throughout the year, we'll be giving out small bonus 80%, 100%, you know. But at this mega event, we're going to be giving out 150% bonus. This equals to at least 150,000 naira that's going to be added to people's trading capital for them to do business of e trading. And thirdly, we're going to also be giving out free capital 100% free capital. We're going to be giving out 100,000 naira capital. 150,000 naira capital, 200,000 naira capital that is going to be credited to people's trading account for them to start the business of e trading. All right. So be at this event, pick up your DVD, pick up your bonus, come be a winner of one of the big money we are giving out. And I can tell you, you can start 2024 on a very, very big note. All right. Rally Academy definitely trying to empower Nigerians. Can you tell us the dates, venue, and time of the Ibadan Megaton Conference? and how participants can register to attend. The conference will take place for just one day, one very important day right here in the city of Ibadan. And the day this event is going to be taking place is next week, Thursday, the 30th of November, 2023. Let me say that again. Next week, Thursday, the 30th of November, 2023. And the time will be at 10 a.m. prompt. 10 a.m. prompt. The venue of the event We'll be at Pentium Rise Event Center. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aulu Avenue, Old Bodija. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aulu Avenue, Old Bodija, Ibadan. If you want to register to book your seat to be at this event in the city of Ibadan, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 091- 6466 0000. All right. Thank you very much, uh, Mr. Michael Akinwale, for coming to the studio today. Thank you so much, Lekon. Okay, if you care about starting 2024 on a bang financially, this should be on your to do list. See you at the Megaton Conference. Bye for now. ẹ̀prọ̀ Fresh FM olóòsìn gbàkún jìkún jìkún òkú yẹbẹ. Fresh one oh five point nine akọgun láàrin àwọn ìkànnì yòókù. ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ falafala ẹ kú ojúbọ ajábalẹ̀ tó ti dòde. fresh fm tó kílẹ̀ falafala. kùtùkùtù ńlá gbóhùn àdàbà bọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí kanrí náà lókù tá a máa ń gbóhùn ẹ̀yọ́ rírì ẹ kú ojúmọ́ bí gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ láti gbọ́ ìkànnì fresh one oh five point nine fm ilé orin challenge ńlẹ̀ ìbàdàn àwa náà kọ́ o ọlọ́run ọba mi òkè ní bó o wá lójú ọjọ́ ṣé ò sí nǹkan ayọ̀ àtàlàáfíà kọ́lá bá yín atúnkìyín tẹ̀sọ́ tẹ̀sọ́ bẹ́ẹ̀ là ń kìyín tológun tológun yín pé ṣàlàáfíà la ọba mi òkè aláwùrà yóò déyàn ju gbogbo wa ládé a sì ní í ṣe lásán òní tó lọ́jọ́ friday kòkò kẹ̀kẹ́ ìmúrasílẹ̀ ẹ̀ patí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dájọ́ ayọ̀ sọ́nà ọjọ́ ayọ̀ yín kò ní í di ọjọ́ ẹkún ọjọ́ ayọ̀ yín kò ní í dọjọ́ ìbànújẹ́ àbá ara àwọn ìdílé kan ìdílé kan tí èṣù bá tawọ́ sí ọlọ́run kó tu àwọn ìdílé bẹ́ẹ̀ nínú o ilé gbogbo wa yóò máa rójú ọ̀dẹ̀dẹ̀ wa yóò máa ráyè ìwé ìròyìn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá tó kó wá de gẹ́bí ìṣe wa lónìí ìwé ìròyìn Nigerian Tribune Daily Sun, Vanguard àti The Punch mẹ́rẹ̀ẹ̀rin la kó wá àwọn àkòrí orí ẹ̀ tó sodosòdo láàkó láǹfààní láti jájú lẹ̀ fún iná pèpèpè kó tó wá di pé a wọnú rẹ̀ lọ lẹ́kùnrẹ́rẹ́ Samuel gbé sàbí ló kọ tèmi wọ́n máa lo máa jàgbọ́n sí ikọ́ rẹ lẹ́gbẹ̀ẹ́ ẹja ṣe báyìí ká tọ̀ ọ́ ṣàṣà ojú ewé kínní ìwé ìròyìn ti the punch tó jáde lóòrọ̀ tòní ńlá ti bẹ̀rẹ̀ àtọ̀rọ̀ gáfárà bó ṣàwà sáì díẹ̀ lórí kólèdà náà ni ìpolówó ọjà iná ńlá gúnmú owó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ìjọba ìpínlẹ̀ gbogbo wọn jọ hàn wọ àpapọ̀ wọ́n fẹ́ gbé ìlànà tó kalẹ̀ yìí pé ẹ jẹ́ padà sẹ́sì àárọ̀ wa orílẹ̀-èdè nàìjíríà ohun tó sọ wá di ọ̀wọ̀n òmìrán aṣíwájú ní ilẹ̀ adúláwọ̀ ẹ̀ka ètò ọ̀gbìn àgbẹ̀ni nísànsán á padà síbẹ̀ bílíọ̀nù kan àbọ̀ owó dọ́là níjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ yóò ná láti fi gbé ètò àgbẹ̀ kalẹ̀ lọ́nà tó hẹ̀rẹ̀ǹtẹ̀ láti lè mú kí orílẹ̀-èdè wa nàìjíríà kó padà sí ipò ẹ̀yẹ rẹ̀ bíi tàtijọ́ iléeṣẹ́ epo orílẹ̀-èdè wa nàìjíríà nnpc wọ́n ti sọ̀rọ̀ nnpcl wọ́n ní ọ̀rọ̀ bá a ṣe ń kó epo wọlé láti ilẹ̀ òkèrè sórílẹ̀‐èdè wa nàìjíríà yóò ròkun ìgbàgbé ó pẹ́ jù oṣù kejìlá ọdún 2024 bó o la ti ṣe é sí àwọn owó tá a máa láǹfààní àti pa wọlé bírú rẹ̀ bó bá ti lè mú yes jáde láti ọ̀dọ̀ ìjọba orílẹ̀‐èdè wa nàìjíríà owó tó ń lọ bíi tírílíọ̀nù mẹ́rin àbọ̀ owó náírà ńlọ́wọ́ tí orílẹ̀‐èdè wa nàìjíríà yóò máa rí pa wọlé láti bẹ̀. bákan náà ẹ̀wẹ̀ ni wọ́n ń jẹ́ kó di mímọ̀ gbangbangba wípé hmm, ìwà àgbésùmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà ó máa tó jẹrodò tí ó sì lọ́ọ́ mú mi o torí bá méjì kọ́ iléeṣẹ́ ọmọ ológun ojú òfurufú wọ́n ti tún gbé ìgbésẹ̀ àkọ́tún àwọn tó jẹ́ ọmọ ológun ojú òfurufú ti ń wa ọkọ̀ bàálù méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ tó gbá kàákàá tó sì gbójú gbónu gbóyà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tún fi ìràwọ̀ kún ìràwọ̀ wọn báyìí àwọn wọ̀nyí ni wọ́n sì máa dojú wọn kọ ogun dojú wọn kọ ọ̀tẹ̀ láti lè mú kí orílẹ̀-èdè wa nàìjíríà wà lábẹ́ ètò ààbò tó lóòrìn nílẹ̀ wa ojú ewé kínní ìwé ìròyìn ti the punch iná ló wà. ó dá lójú ọ̀gbagadẹ ìwé ìròyìn Nigerian Tribune wọ́n ní bí orílẹ̀-èdè nàìjíríà fúnra rẹ̀ ìjọba àpapọ̀ ṣe jẹ́ àwọn àjọ àgbáyé kan lówó òun náà làwọn ìjọba ìpínlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè wa nàìjíríà àti olúńlulẹ̀ ti ṣe ìlú àbújá náà jẹ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà lówó owó tó tó tírílíọ̀nù kan ó lé ọ̀wọ́ méje náírà òun náà ní hmm. <laughs> àwọn ìjọba àpínlẹ̀ náà jẹ ìjọba àpapọ̀. ẹ bá a bá ti ń fa gbòòrò gbòòrò náà máa bẹ̀rẹ̀ sí í fagbó náà ni. yes. ok gbàgede ojú ewé kínní ìwé ìròyìn the punch ìròyìn míì tún rèé tó wà ńbẹ̀ tí wọ́n ní hmm, àwọn kan wà tó ń ṣọ́ ọgbà ẹ̀wọ̀n wa lórílẹ̀‐èdè nàìjíríà níbi tí wọ́n ti ń tún ìwà àwọn afurasí ọ̀daràn rọ sí ìwà tọmọlúàbí àwọn wọ́dáàsì wọ́n ní àwọn olórí aṣọ ọgbà ẹ̀wọ̀n gbogbo wọ̀nyí afurasí àwọn kan pé wọ́n ń lẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí boko boko boko haram tó mú kí àlétò ààbò tó gún wọn máa fẹjú kẹ̀kẹ́ sí bíi iná inú ẹ̀rùn àmọ́ o gbogbo wọn láàfin lápè láì fi àkókò játa. a jẹ́ pé gbogbo àwọn ìwé ìròyìn tó bá wọ́de fún tàárọ̀ òní ni wọ́n ṣe àǹkó ìròyìn yẹn ó dáa jẹ́ kí èmi ó lọ sí ọ̀rọ̀ òṣèlú ẹgbẹ́ òṣèlú labour ní ìpínlẹ̀ imo wọ́n ti pín yẹ́lẹyẹ̀lẹ o hmm. kódà igun tó pín yẹ́lẹyẹ̀lẹ nú ẹgbẹ́ òṣèlú labour tún bẹ̀rẹ̀ sí ní gbé iná wojú ara wọn nínú ilé ẹjọ́ ni lórí ẹjọ́ kan eléyìí tí wọ́n ní pè ta ko olùdíje sípò gómìnà nípínlẹ̀ Imo ẹgbẹ́ òṣèlú Labour wọ́n ti pín yẹ́lẹyẹ̀lẹ wọ́n á jẹ́ mú un tó ní ṣe pẹ̀lú ètò ìlera lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní àwọn ọmọ ilẹ̀ yìí òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní káyà sókè pé hèhè o oúnjẹ wọn aláǹfomí lò ó hmm. ẹni tára rẹ̀ ò dáná tí ó tún lo oògùn lẹ́yìn tó bá jẹun tán owó oògùn náà tún ti ń gbẹnu ókè sí o ìgbẹ́nusókè tí fi wá ń gbé ẹnu sókè ń kódà ó kọjá ààyè wọn ni ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ò balẹ̀ mọ́ látàrí bí owó oògùn bó ti ṣe ń gbowó lórí gègé. a ti ṣèyí sí lápá àríwá orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ẹ̀ka ètò ìdájọ́ rògbòdìyàn lórí bí wọ́n ṣe ń yọ àwọn gómìnà bí ẹ jìgá kò nípò àìsàsọ ọlọ́run fún àwọn àgbààgbà lápá àríwá orílẹ̀-èdè yìí wọ́n ní ó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eriwo lọ́wọ́ tá a wà yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí tẹ̀pá àrònú ọ̀rọ̀ yọ ìdájọ́ tó ń wáyé láwọn ilé ẹjọ́ yìí wọ́n yọ gómìnà fara yọ gómìnà fòrò tapá àríwá omi inú ọgbọ́n kan wá o lẹ́bàá òkè láàrin orílẹ̀-èdè wa nàìjíríà ti sọ̀rọ̀ yìí pé àárò àwọn ológun àwọn iléeṣẹ́ tó máa ń po èròjà ogun àárò wọn lágbára a ní máa kó èròjà ogun wọlé láti ilẹ̀ òkèrè mọ́ ńgbà tá a bá ti ń rọ lórílẹ̀‐èdè wa nàìjíríà tó sì jẹ́ pé ìjọba àpapọ̀ ló mọ̀ ń pa rẹ̀ eléyìí ó túnbọ̀ sàn wá ẹni tó bá fẹ́ sọra rẹ̀ di karambà ní débi pé yóò fẹ́ lọ kó èròjà ogun wọlé láti ilẹ̀ òkèrè yóò ṣojú ìjọba àpapọ̀ àtúrífò níbẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà àwọn tí wọ́n jẹ́ ọmọ ikọ̀ ológun ilẹ̀ yìí ni wọ́n ti gbẹ̀mí àwọn agbésùmọ̀mí mọ́kàndínlọ́gọ́rùn-ún láàrin odidi ọ̀sẹ̀ kan dondo hmm. bẹ́ẹ̀ ni wọ́n tún fi páńpẹ́ òfin gbé àwọn agbésùmọ̀mí oníwà ọ̀daràn míì tí wọ́n jẹ́ bíi méjìdínnígba níye. ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè wa nàìjíríà a ṣiṣẹ́ tọ̀ ìpèníjà tó wà ńbẹ̀ ó ti tẹ̀ á lọ́wọ́ ìgbésẹ̀ làwa náà bẹ̀rẹ̀ sí í gbé ní ṣísẹ̀ntẹ̀lé láti pa bìyàbìdán ọ̀rọ̀ kí lọ síwájú ó lè bá a nípínlẹ̀ ọ̀ṣun wọ́n ní ọ̀rọ̀ mà dojú ẹ ìfẹ̀hónúhàn méjì kọlura wọn ní ìpínlẹ̀ ọ̀ṣun àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní àyíká ọgbà ilé ẹjọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun àtàwọn èèyàn tó ń fi ẹ̀hónú hàn lórí ọ̀rọ̀ ti adelé adájọ́ àgbà ní ìpínlẹ̀ ọ̀ṣun tọ́rọ̀ ọ̀hún ti ń fagbọ́n mi sí omi òtó àwọn méjèèjì wọ́n kọjú páàhé dára wọn ìpínlẹ̀ ọ̀ṣun rúgùdùgùdù kẹ́ni kan ṣẹlẹ̀ tó lágbára ajá àbálẹ̀ ìròyìn ló ṣe tán láti fún yín tán bóun gbogbo ṣe lọ ní ṣísẹ̀ntẹ̀lé. sórí lórí agbọ́nrin ti ètò ẹ̀kọ́ ọ̀hún bákan náà hmm. mínísítà tí mójútó ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí ti ṣàlàyé wípé ètò ẹ̀kọ́ ọlọ́dún mẹ́rin péré òun náà ni wọ́n ti ń bẹ̀rẹ̀ sí ní ṣe ètò lọ́lọ́kan òjọ̀kan lórí rẹ̀ tó jẹ́ pé gbogbo ẹ̀kọ́ téèyàn bá fẹ́ kọ́ báyìí nílé ẹ̀kọ́ gíga lóyìn ní máa kọjá ọdún mẹ́rin mọ́ báyìí o hmm. ọdún mẹ́rin ṣangiliti òun làwọn akẹ́kọ̀ọ́ máa lò láwọn ilé ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà báyìí. it's alright. Hmm. ní ìpínlẹ̀ ondo iléeṣẹ́ ọlọ́pàá mà ló ti lọ gbá ọmọ ọ̀dọ̀ kan mú àtọmọ rẹ̀ ọkùnrin pé ẹ wá ní ikú olópa ọ̀gá yín ọlọ́run máa ṣàánú ẹni o ìṣọ̀wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀yin náà bẹ́ẹ̀ bá gba ọmọ ọ̀dọ̀ ẹ̀ṣọ́ ọmọ ọ̀dọ̀ gbà. kọlọ́hún mọ̀ ṣàánú. a ní fọwọ́ ara wa fa ikú o. ó dáa ká kúkú tarabọ inú ìròyìn ọ̀hún kan ká máa mú àwọn ẹ̀kúnrẹ́rẹ́ kókó tẹ̀ ti gbọ́ wá gbọ́ kó tó wáá di wípé àmọ́ fún yín lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ ẹ já dókè lọ́nà kápolówó ń tàǹtà ńgbà tá a bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ajá àbálẹ̀ FC Bar Crusaders International Ministry Anon City Wide Crusade ó tún ti dé. Àkòrí tọdún yìí ni Covenant of Blessing. Gbogbo ènìyàn tún tiẹ̀ tún yáyá mi bọ̀ lórí ilẹ̀ yanu fc bá miracle ground fc bá city tó wà lẹ́yìn ilé ọba àtàlágà ìbàdàn ìṣòro ọlọ́dọọdún ọlọ́jọ́ mẹ́ta tó máa ń mìlú ìbàdàn títí títú ti dẹ́. anua city wide crusade ó máa wáyé lọ́jọ́ wednesday december six thursday december seven àti friday december eight ọdún yìí bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta covenant of blessing ìbùkún lákòrí ẹ̀. àwọn ìrìnsẹ̀ ọlọ́run tó ń bọ̀ ní prọfẹ̀tà adéwùmí samson dr yemi faromi prọfẹ̀tà fis kiki prọfẹ̀tà watunde basa prọfẹ̀tà bíyì adébàmọ́wọ́ bàbá fagilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó fi máa wọn gbajúgbajà olórin ẹ̀mí tó máa wà bẹ́ẹ̀. olùgbàlejò àgbà ní prọfẹ̀tà dr bukun yọjọ jẹbi ẹ̀sìnbà kàmá you shall be exceedingly blessed amen. ẹ ọ̀rẹ́ ó dàbí pásọ dúdú làwọn agbábọ́ọ̀lù Chelsea wọ̀ lánàá. àá ah, ah, níbo. ó láti bí ọjọ́ mélòó kan mọ̀ ní tẹlifíṣàn mi ò ti yọ kọ́lọ̀ mọ́ black and white ní so ǹbá ti lọ́ra mi ṣùgbọ́n sapa ò gbé mi. sapa bíi ibo o ò tí ì gbọ́n pa Solar Black Friday ni Solar Electronics Black Friday lọ́dún tá a wà yìí solar electronics black friday ò mú kékeré kàǹkà hẹ̀rìmọ̀ ni tí wọ́n gbé ká mọ́ solar black friday ń lọ lọ́wọ́lọ́wọ́ ọmọ gọ̀rẹ́ thirty two inches television fún sixty thousand naira forty three inches smart tv ní one hundred and thirty five thousand blender ní twenty thousand fáànù eighteen inches ní twenty nine thousand àti sixteen inches ní nineteen thousand àtọ̀pọ̀ àwọn ọjà amúnú ẹni dùn fún black friday tí ń lọ lọ́wọ́ solar electronics nìkan ni ẹgbọ́ kan kú òǹbò mi ẹ mọ̀ lọ tààrà sí solar telecoms and solar electronics wọ́n wà ní wo road wọ́n ń bẹ ní mọ́kọ́lá roundabout bẹ́ẹ̀ ni à ń challenge wọ́n wà ní palms mall bákan náà ni wọ́n wà ní yàgànkú ní dùgbẹ̀ ìwọ náà lọ mú electronics tàbí àwọn fóònù tiẹ̀ fún owó tí ò gúnni lápá wọ́n jẹ́ kẹ́mù kérésì tí ń jáde láwọn ilé ìtajà wa ó fò ooru ó pọ̀ pọ̀ pọ́lẹ̀ ní solar telecoms and electronics black friday n tó dáa tó rẹwà tọ́ sí ọ. ṣàánú mi hallelujah christ united ministries international city changers global pẹ̀lú àjọṣepọ̀ body of christ nìbàdàn wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run síbi ìsọjí ọlọ́jọ́ márùn-ún tákòrí rẹ̀ jẹ́ orí ọ̀fẹ́ ìsọjí yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday twenty nine november títí di saturday second december twenty twenty three láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ ní pẹ́pẹ́ ṣeré liberty stadium tó wà lókè àdó ìbàdàn a máa ṣàyẹ̀wò ìlera fáwọn èèyàn lọ́jọ́ tuesday twenty eight látàgọ́ mẹ́jọ òwúrọ̀ sáago mẹ́fà ìrọ̀lẹ́ nígbà tí ìrònílágbára máa bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ sáago látọjọ́ thursday títí di saturday second december twenty twenty three ní pẹ́pẹ́ ìṣeré liberty stadium òkè àdó ìbàdàn ministers conference máa wáyé ní malete baptist church challenge ìbàdàn látọjọ́ wednesday twenty nine títí di friday fourth december láago mẹ́sàn-án òwúrọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí jésù máa lò apostle matthew olúwàjọba apostle cornel akínyẹ̀míjò reverend samson ajẹ́tùmọ̀bí right reverend dr w aládékùgbé most reverend olúmúyíwá o ọ̀dẹ́jàyí bishop dr francis wálé òkè ẹ wá gba orí ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀

bẹ́ẹ̀ ni o. ẹ̀yin èèyàn ìbàdàn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ ó ti ṣẹlẹ̀. àràmọ̀ǹdà ìpàtí ọjà àkọ́kọ́ rú ẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ olúyọ̀lé expo twenty twenty three yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí wọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ní recreation club sábò ìbàdàn mẹ́rìírí ìpàtí ọjà àríyá rẹpẹtẹ láyìíká tó dùn wò gbàgede ìṣeré àwọn ọmọdé náà gbẹ̀yìn wá ṣàfihàn ọjà rẹ fọ́jọ́ mẹ́tàdínlógún gbáko ayẹyẹ ṣíṣe ìpàtí ọjà olúyọ̀lé expo ní ó wáyé lọ́jọ́ sunday ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún twenty twenty three ní recreation club sábò ìbàdàn bẹ́ẹ̀ lóni àtijọ́ máa lọ bí o bá ti ń ṣàfihàn ọjà rẹ wàá fara kíra pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ nígbà táwọn ọmọ rẹ náà máa ṣeré lẹ́gbẹ̀ẹ́ kan àríyá alẹ́ náà gbẹ̀yìn táwọn èèyàn sì máa ṣàfihàn oríṣiríṣi ohun aṣaralóge tó ń ti gbígbàmì ẹ̀yẹ àkọ́kọ́ ìpàtẹ ọjà olúyọ̀lé expo ni ó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá títí di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá bẹ̀rẹ̀ látago méjìlá ọ̀sán títí dilẹ̀ mọ́ forúkọsílẹ̀ láti pàtẹ ọlọ́run bàbá lọ́la. fire pentecost twenty twenty three fire pentecost outreach ministry pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ cac chapel of blessing district headquarters ìyànà bódìjà ọjọ́ ìwó road express ìbàdàn ṣonígbọ̀wọ́ ẹ̀ ìpàgọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú workers and ministers fire conference ní sátidé ọjọ́ kejìdínlógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́wàá àárọ̀ ìsọjí alágbára ni ó wà bẹ̀rẹ̀ ní monday ogúnjọ́ di thursday ọjọ́ kẹtàlélógún oṣù kọkànlá ọdún yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ àyẹ̀wò ìlera ara wa lọ́fẹ̀ẹ́ láàfin bẹ̀rẹ̀ ti friday ọjọ́ kẹrìnlélọ́gbọ̀n láago mẹ́sàn-án àárọ̀ ìṣ ìṣọ́ òru tó gbóná janjan láfi káàdì ẹ̀ lálẹ́ friday bákan náà látago mẹ́sàn-án alẹ́ dàrọ́ kùtù sátidé ẹ̀la hàn bíi tiná làkòrí fáyà tọdún yìí bó ti wù kó gun ayé rẹ̀ ó pọ̀ tó ẹ̀la hàn bíi tiná òjò wọnú lórúkọ jésù à ń retí àwọn ikọ̀ olúwa wọ̀nyí pásọ ẹ̀sọ̀ gbìrò pásọ ẹ̀mú albert pásọ fẹ́sọ̀ sọdún ayọ̀ pásọ ẹ̀mí aláwọ̀dé pásọ paul òní àti prince adéríbigbé pẹ̀lú ọ̀pọ̀ olórin ẹ̀mí wòlíì joshua ajífowówẹ̀ baba fire ni ó gba gbogbo wa lálejò fún àlàyé pé zero zero three zero eight one one four zero one fire pentecost twenty twenty three ìyànà sọgbà kóbódìjà ì Ibadan, 18 to 24 November is going to be powerful. Be there tọ́ ká rojọ́ olóore fáyé níwọ̀nba àgbàtà bá ti ro ti kà láwùjọ. èyí ló mú káwọn àgbáríjọ àwọn oníṣòwò babalọ́jà àtàwọn ìyálọ́jà tí ọjà bọ́lá ìgè market gbági tuntun ṣe ń fi ẹ̀mí ìmoore hàn. sí gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ olùgbèjà mẹ̀kúnnù fún àyè ìgbọ́kọ̀sí tí wọ́n pèsè. fún ọjà gbági tuntun ní ẹ̀yìn ṣọ́ọ̀bù tajà mùtí ọ̀yọ́. bákan náà ni tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ pàṣẹ kí wọ́n lọ wó ọgbà tí wọ́n fi yí ilẹ̀ náà ká dànù. pẹ̀lú bí ìjọba kò ṣe fààyè gba àwọn ajagúgbalẹ̀ láàyè láti sọ ọjà gbági tuntun di ibùdó ogun. àgbáríjọ àwọn oníṣòwò bàbálọ́jà àti àwọn ìyálọ́jà àti ọjà bọ́lá ìgè market. gbági tuntun ní ẹ o ọpẹ́ olóore àdá àdátán ìpínlẹ̀ ọ̀yọ́ kò ní bàjẹ́ o. olùkéde àwọn olùtajà àti alága ganiyu adétayọ̀ lábẹ́ bàbálọ́jà àti ọjà bọ́lá ìgè gbági tuntun alhaji mukaila adébáyọ̀ ẹgbẹ́ ọlọ́jà àtàjèrè. fòfáyọ̀ i will make heaven gospel church this forty years. gbogbo ènìyàn la fi tayọ̀tayọ̀ pè síbi àjọ̀dún ogójì ọdún ti ìjọ i will make heaven gospel church tó kalẹ̀ sí ojú ẹkùn road odúniléwé oríta challenge ìbàdàn pẹ̀lú àkòrí god of jehovah jireh genesis twenty two fourteen. àwọn ètò tí a ti fi yámọ́ kalẹ̀ fún ọ̀sẹ̀ àjọ̀dún tọdún yìí ìṣọ́ ògbójojúmọ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ monday november twenty twenty twenty three títí di thursday november twenty third àṣálẹ̀ orin yẹn praise night yóò máa wáyé ní friday november twenty four nígbà tá a ó medical check up saturday november november twenty fifth ìsìn ìdúpẹ́ àjọ̀dún gangan ní sunday november twenty sixth ní déédé agogo mẹ́wàá àárọ̀ nínú ìjọ i will make heaven gospel church number one oshilaja street moboluwa dúró bus stop ojú ẹkùn road odò ọ̀nà èlèwé oríta challenge ìbàdàn. pastor rotimi ayọ̀dèjì pastor in charge late primate prophet doctor i oshilaja jp olùdásílẹ̀ ìjọ wá kájọ yin ọlọ́run àwọn ọlọ́run torí pé ó ṣeun torí pé àánú rẹ̀ dúró títí láé hallelujah. Ladies and gentlemen, prepare to be swept away as we usher in the majestic 20th edition of Miss or Your State 2023. Are you graced with both beauty and the brains? Do you dare to dream of becoming a true beauty queen? Listen closely to what awaits. The Miss or Your State Beauty Pageant 2023 is about to set the stage ablaze in the heart of Ivy City this December. Host the irresistible Isaac Brown, the mayor. Star Prize is an official car by Ilaji Hotels and Sports Resorts. Miss Oyo competition forms now available at Fresh FM Ibadan Marketing Department. Please call 0803 717 8043. Miss Oyo State live on Sunday, the 3rd of December 2023 at Felicia Hall, Jogo Center, 2 p.m. Gate fees 2,000 naira regular and 10,000 naira VIP. Official media partners Fresh FM Nigeria and Blast 98.3 FM Ibadan. ẹ̀bùn rere ẹ̀bùn pípé àdìtọ̀rọ̀ fọ́nkálé lọ́jọ́ ajé tó kẹ́yìn oṣù kọkànlá oníbẹ̀mí wò tó gbẹ̀yìn fọdún twenty twenty three ìbẹ̀wò látòkè wá authority tọ́run ṣe fún gbaragada gbaragada tí àtìlẹ́yìn Jehovah nílá tọmọ rẹ̀ Jésù Kristi àti ẹ̀mímọ́ rẹ̀ Zoe ń bẹ digbí fún ó ti gbóhùn wípé ìwọ ló kàn oyin lọ́n lógo wọ twenty twenty four wòlíì eléyìí ṣàròtọ̀ àpé pérépérépé tó dọ̀tun tó ń fọn kánakánná lórí wòlíì àjíire Jehova Adéoyè ọmọ Jésù bàbá àṣẹ kíkẹ́ àdàbẹ̀bẹ̀ lára ní November twenty seven àmọ́ o ìṣòro agbóná janjanjan iná àtagbára òun láfi ṣíde ní ọjọ́ kejìlélógún sí ọjọ́ kẹrìnlélógún oṣù kọkànlá prophet Mark Akibimbo, Bemiwu, the last for the year. Monday, November 27, 2023. Strange acts, strange noise, strange good and perfect gifts from the God of Papa Authority. Ìpàdé lórí ilẹ̀ agbára àjíǹde lẹ́yìn ilé epo Sókà Jọ́hún lóòpó Mọ́rọ̀sẹ̀ Èkó sílùú Ìbàdàn ní with God bus stop nílẹ̀ Ìbàdàn. Ìbẹ̀wò eléyìí yàtọ̀, bẹ̀mí wò ni ògbóǹtarìgì iléeṣẹ́ tí ń tojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn èlò ilé tí ń lo náà top success pẹ̀lú àjọṣepọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oppo náà gbére fàkàbìtì kalẹ̀ pé kẹwàá gbẹnu sí ní friday yìí tí n bá sọ pé oppo ọ̀sọ̀ pọ̀pọ̀ oppo ọ̀pọ̀ ìwọ́sà àti wọlé kalẹ̀ sí top success mall tó ń bẹ ní mọ́kọ́lá ń bàdàn ní friday yìí kò wá pàdé délé ọmọ wòlíì ní bí ó sì máa tajà fún wa báwa ṣeré yàfọ́tò papọ̀ tí ó sì máa fún wa lérè ẹ̀dínwó kàbìtì lórí àwọn ọjà tá a jẹ́ pé tẹ́ ẹ bá ti ń rà ẹ lè lọlé pẹ̀lú tẹlifíṣàn fìríjì gàgàrà jẹnẹrétọ̀ àtẹ̀gùn owó ta bua má gbàgbé pé friday òní ni o ní top success mall àjọṣepọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ oppo pẹ̀lú top success náà gbére ìfàkàbìtì yìí kalẹ̀ fún wa délé ọmọ wòlíì ti wà ní top success mall tó ń bẹ lábẹ́ bíríìjì mọ́kọ́lá lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì ti ń dáhùn oníbàárà Achievers University College. The National Universities Commission recently gave approval to Achievers University of Wawundo State to run new undergraduate programs. Applications are therefore invited from qualified candidates for admissions to these new programs for the 2023-2024 academic session. Medicine and surgery, pharmacy, physiotherapy, health information science, procurement management, banking and finance, remote sensing and geoscience information system, guidance and counseling, library and information science, chemistry education, and biology education. Admission into other undergraduate programs in the the universities, colleges of engineering and technology, law, natural and applied sciences, social and management sciences, and faculty of health sciences is still going on. Candidates can apply for supplementary admission by visiting www.achievers.edu.ng or by obtaining the forms at the university. Screening of candidates comes up on Saturday, November 25, 2023 at Achievers High School, Kilometer 2 off Arulogun Road, Ojo, Ibadan, Oyo State by 10 a.m please call 0813 459 1733 0806 878 6225. ríro kò sí mọ́ àwọn ká ti sá lọ lẹ́ẹ̀kún ẹ̀yìn dídùn làkúrẹ́ ìgbé wọ́n ti lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. kòkó kò lára o tá a lè. gbéra ńlẹ̀ kò dìde. kára o lè pè ń ban. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun ó tò kegun ó nà. kára o ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ban ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè ń ban bọ̀. káì ara rẹ̀ ó lè padà yakinlala. action action bó jẹ́ àwọ̀ká àròmọ̀lẹ́gun làkún ìgbé ara tàbí ẹ̀yìn dídùn kára ó lè pain balm lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pain balm tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pain balm ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrẹ́pàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pain balm ó kì í síbẹ̀. kára ó lè pain balm rẹ̀ àtòrà dáadáa. ká ká jèrè nìdí ní gbogbo ènìyàn ṣùgbọ́n báyìí gbèsè gbèsè pọ̀ àti ṣẹjọ́ sì ń bà mí lẹ́rù torí owó gọbọi àti káwá lónìí káwá lọ́la àbẹ̀bí fọkànbalẹ̀ ẹ̀ka àdájọ́ ti yanjú ọ̀rọ̀ wa ẹ̀ka àdájọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀yọ́ state judiciary ti ṣètò dẹrùn àtàjèrè ease of doing business fún gbogbo olókoòwò pẹ̀lú àgbékalẹ̀ ilé ẹjọ́ tí wọ́n mọ̀ mójútó awuyewuye lórí okòwò àti gbèsè sísan nìkan kóòtù eléyìí kì í ṣẹjọ́ lẹ̀ àbílẹ̀ o kíákíá nígbẹ́jọ́ wọn owó wọn ò sì gara kódà fúnra ara ẹlẹ́jọ́ ní òròjọ́ rẹ̀ kì í ṣe dandan kó pe lọ́ọ̀yà àròtọ̀ lélẹ́yìí o ìdẹ̀rùn ló bá dé kóòtù dákun mọ́jọ owó mi ó ráre ó sì wà káàkiri gbogbo ẹkùn ilé ẹjọ́ magistrate nípínlẹ̀ ọ̀yọ́ tètè kàn sí wọn nílé ẹjọ́ magistrate ń bẹ lá lágbègbè rẹ fún àlàyé kíkún àti ìtọ́sọ́nà tó péye àbí kẹ́ ẹ lọ sórí ìtàkùn àgbáyé www.oyostatejudiciary.oy.gov.ng small claims court kóòtù dákun mọ́jọ owó mi ó rà fún ìtẹ̀síwájú ìdájọ́ òdodo nípínlẹ̀ ọ̀yọ́. àjàbalẹ̀. ajá balẹ̀ ìròyìn ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa torí yín ni o ẹ já sáré fún yín ní àwọn ìròyìn yìí ní pápápá kó tó di pé a tọwọ́ bọnú ajá balẹ̀ ìròyìn tán ní sàn-án ara ajá balẹ̀ ìròyìn náà ni àjárawó àjárasẹ̀ ni ẹ kọ́kọ́ gbà yín o kẹ́ ẹ fi ṣọ̀run àjìjà. Ah, àwọn ará bọ́dà bíi mẹ́ta ló ti wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ báyìí mm. ará bọ́dà àkọ́kọ́ ẹni tí máa ń gbé ní olódó bọ́dà ni àwọn ni wọ́n kọ́kọ́ gba àṣẹ bọ́dà mm. nípínlẹ̀ ọ̀yọ́ eh, bákan náà àwọn kan náà lẹ́yìn apẹtẹ ara bọ́dà àwọn ará bọ́dà tuntun tuntun ọ̀ṣàrà ará bọ́dà tuntun Ara lọ́wọ́ tá a wà yìí àwọn náà ní ẹlẹ́bù akálà mm. eh, ọ̀nà tascan kankan báwọn mm. àwọn ará bọ́dà tuntun nù. àmọ́ kínní kan ni mo fẹ́ tí àwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ bá ń gbọ́ adúpẹ́ o fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe ojú òní tìyín o ẹ ní ṣàṣetì o ah, àwọn òṣìṣẹ́ tí ń bá ní darí ọkọ̀ àtàwọn agbófinró agbófinró èyí tí ò ní jẹ́ pé yóò wà ń bẹ̀ pé sábà mu ni o hmm. agbófinró tí ó máa mójútó bí ètò ìgbòkègbodò ọkọ̀ yóò ṣe jágere ń bẹ̀ hmm. tí ò sì ní fààyè gba ìwọ ọ̀daràn ẹ dákun dábọ̀ a nílò wọn lẹ́kùn agbègbè ọ̀nà akálà yìí pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké kan ṣì wà ní inú ètò ẹ̀kọ́ báyìí a sì gbọ́ pé oṣù mẹ́fà ni wọ́n lò bí wọ́n ṣe bá wa ṣe ètò ìdarí ọkọ̀ bóyá ń gbà wọ́n bá já afárá àti ẹ̀gbẹ́ kínní yẹn tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí já ńgbà wọ́n bá já ti ẹ̀gbẹ́ kínní tí wọ́n lè máa dọ́gbọ́n rí ọ̀kan gbà bóyá àwọn akẹ́kọ̀ọ́ ni ó wà fún ni tàbí bákan àmọ́gbọ́n tí wọ́n dà sí yùn ẹ̀ẹ́kejì bíi rẹ̀ àwọn tó bá ń jáde látinú ọ̀nà asunlẹ̀ nǹkan nǹkan wàá jáde sí ojú òpópónà tasca àtàwọn tó ń wá láti odò ọ̀nà kékeré wàá jáde sí òpópónà ti orí àkàlà tasca òun bóyá wọ́n bá wa já lára bí ọ̀nà òun ni kó lè kọ́kọ́ rọrùn ná torí bí wọ́n ṣe ń lọ yídà padà àwọn tó ń lọ àtàwọn tó ń bọ̀ tí ń kọjú dára wọn àwọn tó wá ń bọ̀ láti ọ̀nà akálà táwọn náà fẹ́ lọ yídà ó di kẹta súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ yẹn wá ń forí sọra wọn lójú kan mm. náà ń bẹ̀ àwọn ọmọ tó gbéra níbi ọwọ́ aago mẹ́fà tí wọ́n ń lọ sùkúù àwọn ọmọ mi ò máa dé sùkúù lọ́wọ́ ta wà yìí bí aago mẹ́sàn-án mẹ́wàá ni ìyún ò tún wá burú o mm. jẹ́ kí wọ́n jáde ní ọwọ́ ọ̀sán ní aago mẹ́rin tí wọ́n bá ń padà lọ́lé àwọn ọmọ kan wà tó jẹ́ pé bí ọwọ́ aago mẹ́jọ a ṣèrè wọn nínú ọkọ̀ lánàá aago mẹ́sàn-án kankan mm, àwa náà ta ṣe wọlé níbi eh, eh. ẹ dákun dábọ̀ àwọn tí ó bá wa ṣiṣẹ́ yẹn ẹ tètè bá wa yàn án tì wọ́n ojú ò ní tì yín o bí àbádọ́gbọ́n ọ̀rọ̀ ajá ọ̀nà díẹ̀ débi pé àwọn tó ń jáde láti odò ọ̀nà kékeré òun àti ọ̀nà Eh, asunlẹ̀ wọn ó lè máa sọdá kẹ́sẹ́ sí ọ̀nà tasca máa jáde sí ọ̀nà oríta wọn ó lè tè wá nǹkan ṣe sí àárín yẹn ẹ dákun dábọ̀ ẹ bá a ṣiṣẹ́ tọ̀ bóyá jẹ́nu èlò là ń repo ó ti ń súnmọ́ agbára ọ̀ka mọ́ ká tún máa lọ fi ṣòfò nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ẹ dákun dábọ̀ ẹ̀yin òṣìṣẹ́ aláàbò tẹ́ ẹ bá a ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba lórí ọ̀rọ̀ yìí ẹ ní ṣàṣetì o ọlọ́run wò léde yín. all right the punch ìlà fẹ́ fi ṣẹwọ́ òròyìn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú epo náà ni ìgbàgbọ́ ìrètí ìlérí tí kò ní pẹ́ bí orin láyínká ni wọ́n fi ṣẹwọ́ iléeṣẹ́ epo orílẹ̀-èdè wa nàìjíríà nnpcl ni wọ́n tún mú ìròyìn ayọ̀ wá ọ yí pé ìrètí ayọ̀ ń bẹ fún orílẹ̀-èdè wa nàìjíríà a ní máa képo wọlé láti ilẹ̀ òkèèrè mọ́ bó bá ti di oṣù kejìlá ọdún 2024 ah, a sì ní bí ọdún kan àti oṣù kan. gbàmílẹ̀ náà ní fi pé bá a dógúnjọ́ ogúnjọ́ a máa pè <laughs> wọ́n ní iṣẹ́ takuntakun tí ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà ń ṣe lọ́wọ́ ta wà yìí rèé o wọ́n sì wo sàkún ọjọ́ ọ̀la lóòótọ́ àwọn bùdó òfọpọ́rùn orílẹ̀-èdè wa nàìjíríà kan wà tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ sí gbéra sọ láti oṣù kejìlá àti ọdún yìí tí nǹkan ó ti máa di rọrùn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbà tí ó bá wá fi di oṣù kejìlá ọdún 2024 à ń képo wọlé láti ilẹ̀ òkèrè sórílẹ̀-èdè wa nàìjíríà kò ní í jọ mọ́ àní lọ́ọ́ fọ epo mọ́ fúnra wa náà làá máa fọ nǹkan wa eh, lábàá wa níyìn owó epo kò ní wọ́n mọ́ gbogbo rẹ̀ ó wálẹ̀ pẹ̀sẹ̀ ni ó sì tú gbogbo aráàlú lára àmì àṣẹ Èdùmàrè wọ́n ní owó tí a máa rí pa wọlé ńgbà tí ó bá fi di òpin ọdún 2023 yìí lórí àwọn ààtò tí agbẹ́rin tọrọ kọ́bọ̀ ọ̀rọ̀ sọ́bsidì ò sọ́bsidì tí wọ́n ti yọ kó ń bẹ̀ ó kéré tán tírílíọ̀nù mẹ́rin àbọ̀ owó náírà àwọn owó wọ̀nyí láàsì ná sí ibùdó ìfọpọ́run ti Port Harcourt èyí tó jẹ́ pé abẹ́ iléeṣẹ́ epo NNPCL ìní ó wà tí wọ́n máa ṣe kò kárí ẹ̀ èyí ó parí lóṣù kejìlá ọdún yìí bó bá sì ti parí iṣẹ́ ti bẹ̀rẹ̀ lákọ̀túnú ẹni tí í ṣe adarí àgbà fún iléeṣẹ́ epo orílẹ̀-èdè wa nàìjíríà NNPCL Mele Yari ń ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ìpàdé pàtàkì kan tó ṣe pẹ̀lú agbẹnusọ iléègbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà Right Honourable Tajudeen Abbas ó ní àwọn aṣòfin ń ló ké sí orílẹ̀-èdè wa nàìjíríà yìí pé ah, ẹ wá tá a bá sọ àwọn bùdó òfọpo wa gan di ti aládàáni tí wọ́n ń fọpo jáde ńbẹ̀ a máa rí burújí lò gbà orílẹ̀-èdè yìí ó tètè gbé pápápá lọ sí eh, èbúté ògo èyí tá à ń retí wọn ní gbogbo eléyìí náà ni wọ́n rò papọ̀ tí wọ́n fi ní bàbá tètè ṣiṣẹ́ tọ̀ ọ́ ilé òní ṣú orílẹ̀-èdè wa nàìjíríà sọ́nà àbújá ni yari ti ṣàlàyé pé orílẹ̀-èdè wa nàìjíríà ogun à ń képo wọlé láti ilẹ̀ òkèrè sí orílẹ̀-èdè wa nàìjíríà níwọ̀n ọ̀gbà tá a wa gangan la lépo à ń gbé lọ a lọ fọ́ a tún wá da padà wá sí orílẹ̀-èdè wa nàìjíríà kíní ìburú jáàyè gbogbo ẹ̀ la ń ṣiṣẹ́ tọ̀ tírúurú rẹ̀ kò sì ní wáyé mọ́ o ó wá ní ní agbọ́nrin ti ọ̀rọ̀ ìyọwó ìrànwọ́ kò lórí owó epo ó ní yíyọ owó ìrànwọ́ kúrò lórí owó epo yìí òun gangan ló lè tètè mú kí ó ta wá nídìíjì kíra wípé ẹ jẹ́ ká ètè mẹ́sẹ̀ kó gbé oko àárọ̀ wa ibùdó ìfọpọ́rùn tiwa gangan kílẹ̀ má bàa ṣú wa ìgbà tá a sì ti yọwọ́ ìrànwọ́ kúrò lórí owó epo tá a ti ń ṣiṣẹ́ tọ́ yìí ẹ̀ rí i pé gbogbo nǹkan ó dìrọ̀rùn ó ní owó tí epo ń bá dé sí orílẹ̀-èdè wa nàìjíríà ó ń lọ bíi ẹgbẹ̀ta náírà ó dín okòó ìmí ń lé jù bẹ́ẹ̀ lọ five hundred and eighty naira fún jálá ó nígbà ọba sì dé ẹni tó jẹ́ alágbàtà náà òun náà sani gbófo ẹnu òun náà fi tiẹ̀ kínkínkun ìnigbó ọ̀rọ̀ epo fi ń lọ ségesègesègesègesège nípa ti owó tí wọ́n fi ń díyelé àmọ́ gbogbo rẹ̀ gbogbo rẹ̀ yóò dìtàn orílẹ̀-èdè wa nàìjíríà a máa fọ epo nílẹ̀ wa a máa ta epo nílẹ̀ wa ìrọ̀rùn ló sì máa bá dé ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn ti the punch ẹ mọ̀ bọ̀ tààràtààrà wá sí ojú ìwé kejì ti Nigerian Tribune tó jáde fún ti tàárọ̀ tòní ìgbìmọ̀ eléyìí tí ń ṣiṣẹ́ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá òde ní ẹjọ́kọ̀ọ́ láti ṣe ìpàdé pọ̀ tí wọ́n sì wá ń rí wípé àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ti ń bẹ káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà àti olúńlulẹ̀ ti ṣe ìlú àbújá nígbà tí wọ́n gba gbogbo owó tí wọ́n jẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n gba gbogbo ẹ̀pọ̀ tẹ́kítẹ́kí wọn ni ó lé ní tírílíọ̀nù kan lé ọ̀wọ́ méje náírà òun náà ni àwọn ìjọba ìpínlẹ̀ ní wọ́n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà o wọn ní ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè yìí ààrẹ muhammadu buhari láwọn àsìkò kan ló ti ṣe bẹ́ẹ̀ tó buwọ́lu àwọn owó fún àwọn ìjọba ìpínlẹ̀ láti fi rí i dájú wípé ètò òṣùná oníkálukú wọn ó kún mú bí ìdodo ẹ̀fọn àwọn ibi tí wọ́n ti ní kò mọ̀ sówó ńlẹ̀ o kò sí ní táwọn èèpa o kò sí ní táwọn èkó o ìjọba àpapọ̀ lásìkò ààrẹ àná Muhammadu Buhari òun ló ń buwọ́lù fáwọn ìjọba ìpínlẹ̀ pé ó yá ẹ kówó ilé ìjáde ẹ fáwọn ìjọba ìpínlẹ̀ ẹ jẹ́ kí wọ́n rí fi ṣe ètò ìṣúná kó wa gbogbo wọn kí wọ́n fi lè bá àmójútó àwọn nǹkan tó bá yẹ kí wọ́n ṣe nípínlẹ̀ ẹ̀kọ́ wa wọn wọn ní kò tún yọ olúùlú ilẹ̀ yìí ti ṣe ìlú àbújá náà kò yọ ọ́ lẹ̀ o àjẹ́ pé àtàwọn ìpínlẹ̀ gbogbo nílẹ̀ yìí àtolúùlú ilẹ̀ yìí ti ṣe ìlú àbújá ló jẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lówó wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n ṣe àtúngbéyẹ̀wò ẹ̀ lásìkò tí wọ́n ṣe ìpàdé ilé lánàá ìpàdé lánàá pẹ̀lú ìgbìmọ̀ tí ń ṣiṣẹ́ fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà èyí tí igbákejì ààrẹ kashim shettima tó léwájú rẹ̀ iléeṣẹ́ ààrẹ ti ń bẹ nílùú àbújá lánàá òde yìí tí wọ́n sì ń ṣàlàyé pé àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni wọ́n ní gbèsè lọ́rùn tí wọ́n jẹ ìjọba àpapọ̀ orílẹ̀ nàìjíríà o wọn ní owó yá èyí tíjọba àpapọ̀ tí wọ́n ń yá àwọn ìjọba ìpínlẹ̀ ọ̀hún láti máa fi ṣe ìrànwọ́ fún wọn lórí ti ètò ìṣúná kó wa wọn òun ni ó mú ìdálọ́wọ́kọ́ dé bá o ńgbà tó dinú oṣù keje ọdún twenty twenty three tí wọ́n rí wípé àhà kínní ti wá fẹ́ẹ́ pọ̀ àpọ̀ yanu kí ló dé ó yẹ kí etí ẹ̀ máa san padà díẹ̀díẹ̀ o wọ́n ní ṣùgbọ́n àwọn ìjọba ìpínlẹ̀ wọn ò tí ì máa dá àwọn owó ọ̀hún padà ìdí nìyí tí wọ́n fi wá mú òpin dé bá nígbà tó dinú oṣù keje ọdún 2023 tá a wà yìí wọ́n ṣe àlàkalẹ̀ iye tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó jẹ iye gbèsè tí ń bẹ lọ́rùn ìpínlẹ̀ kọ̀ọ̀kan fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ fẹ́ ka gbogbo ẹ̀ sọ́wọ́ wájú ojú ìwé kejì ti Nigerian Tribune ibẹ̀ ni ẹ gbà lọ tààràtà. bí ebi bá ti kú òun ìṣẹ́ ìṣẹ́bùṣe ìṣẹ́bùṣe ìwé ìròyìn The Punch ló gbé àkòrí ìròyìn lórí akitiyan ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn ìpínlẹ̀ tí wọ́n ní owó kan ń bọ̀ àwọn owó tí dẹ́rù bòṣì bówó ọ̀hún bá sì dé àní fi jẹ wẹ́wẹ́ wọ́n ní ibi tá à ná owó náà sí lọ́wọ́ ta wàyí owó tí wọ́n fẹ́ fún wa ẹgbẹ̀lẹ́mùkó tó ń lọ bíi bílíọ̀nù kan àbọ̀ owó dọ́là ní o ó lé tíntín one point five two billion dollars iná lówó náà tí wọ́n fẹ́ fi ṣàánú wa dípò kí ìjọba àpapọ̀ àtàwọn ìjọba ìpínlẹ̀ tí ń bẹ ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà kí wọ́n ní àwọn dà pín láti lò ó fún nǹkan míì wọ́n ní ìlànà tá a fẹ́ gbé gbà nílànà bọ́ọ̀lù yó kí ìṣẹ́ àti òṣì kó ba lè forílẹ̀-èdè wa nàìjíríà sílẹ̀ lẹ́rọ̀ wọ́n ní ẹ̀ka ètò ọ̀gbìn ni wọ́n fẹ́ da owó ọ̀hún náà gbà àwọn èèyàn tí wọ́n sì gbà síṣẹ́ sí i wọ́n ti fi gègé lé pé ó kéré tán èèyàn tó ń lọ bíi mílíọ̀nù méjìdínlógún ó lé díẹ̀ èni ó di ẹni tí yóò níṣẹ́ lọ́wọ́ nípa ti ìlànà yìí wọ́n ní eighteen point one million jobs ìní yóò ṣí sílẹ̀ bí iṣẹ́ bá sì ti pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ̀rẹ́kẹ̀ tí wọ́n ti fa àwọn èèyàn ha ọ̀rọ̀ àìníṣẹ́ lọ́wọ́ tó ń fa ètò ààbò tó mẹ́hẹ eléyìí ó lè dínkù kò tán bẹ́ẹ̀ o wọ́n ní wọ́n á tó gba àwọn àgbẹ̀ àwọn àgbẹ̀ tí ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kan one hundred thousand farmers ni wọ́n gbà ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà ìpele kìíní iṣẹ́ àkànṣe ọ̀hún wọ́n ní àwọn ìpínlẹ̀ tí wọ́n ti kọ́ fowókọ́lẹ̀ rèé fún iṣẹ́ àkànṣe náà tí wọ́n fẹ́ ṣe láti gbé ẹ̀ka iléeṣẹ́ ètò ọ̀gbìn lọ sí ìpínlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ó fi sáré lẹ́lẹ̀ tí wọ́n ó fi dáko wọ́n á sì máa pèsè nǹkan wọ́n á sì gba ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ síṣẹ́ sí i àwọn ìpínlẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́ jẹ àǹfààní rẹ̀ rèé ìpínlẹ̀ Kano Kaduna Kwara ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Imo Cross River àti ìpínlẹ̀ tiantia Ọ̀yọ́ ògbẹ́yìn wọ́n ní àwọn ìpínlẹ̀ méje àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ àǹfààní iṣẹ́ àkànṣe ọ̀hún rèé o phase one gẹ́lẹ́ bí wọ́n bá ti ń bẹ̀rẹ̀ wọ́n ní owó èyí tí wọ́n sì kọ́ná lórí ìpele àkọ́kọ́ yìí ló ń lọ bíi mílíọ̀nù okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó dọ́là five hundred and twenty million dollars iná ni wọ́n ní wọn ò kọ́ná sí orí ìṣíkíní iṣẹ́ yìí sì rèé yóò parí lọ́dún twenty twenty eight ṣùgbọ́n iṣẹ́ ó bẹ̀rẹ̀ ní kùkù kẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún 2024 ni wọ́n ti bẹ̀rẹ̀ ilé ìfowópamọ́ ilẹ̀ adúláwọ̀ African Development Bank iná ni yóò jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ gbogbo àti ìjọba àpapọ̀ pẹ̀lú àwọn ìjọba ìpínlẹ̀ wọ̀nyí láti mú kí iṣẹ́ náà kó sèso re alákòóso fún ọ̀rọ̀ ètò ọ̀gbìn àti ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu ńlẹ̀ wa Abubakar Yari ńlọ ṣàlàyé ọ̀rọ̀ yìí nígbà tó ń gbọ́ gbogbo lé ní ọ̀rọ̀ gbọ́ ìyún àwọn ìgbìmọ̀ tó ń rí sí ètò ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà National Economic Council nígbà wọn ń jókòó àpérò ẹlẹ́ẹ̀kẹtàdínlógóje rú ẹ̀ ń ló ti ṣàlàyé ọ̀rọ̀ yìí igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà kashim shettima ńlọ́jọ́kọ́ gẹ́gẹ́ bí alága àgbìmọ̀ lọ́jọ́bọ̀ thursday àná nígbà tí ìjókòó ilé náà ń wáyé wọn ni kò tán bẹ́ẹ̀ o yàtọ̀ fún ilé ìfowópamọ́ tó ń rí sí ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ african development bank ilé ìfowópamọ́ kan náà tó náà rí sí ẹ̀sìn islam islamic development bank òun náà wà lára àwọn tí wọ́n jọ fọwọ́rọ̀ pò fi owó náà ṣe àtìlẹ́yìn fún wa International Fund for Agricultural Development àwọn náà wà ń bẹ̀ tí wọ́n ní bílíọ̀nù kan owó dọ́là ń ta wọn gbogbo àwọn àjọ gbogbo wọ̀nyí ni wọ́n hàn àwọ̀ apápọ̀ láti ran orílẹ̀-èdè wa nàìjíríà lọ́wọ́ ilẹ̀ amẹ́ríkà ó ṣe tiẹ̀ àwọn àjọ kan náà tí wọ́n pè ní world food price two oh two àwọn náà wà ń bẹ̀ àtàwọn àjọ gbogbo míì wọ́n ní ẹ fọkàn balẹ̀ orílẹ̀-èdè nàìjíríà a mọ̀ yìí pé tá a bá gbájúmọ́ agbọ́nrin ètò ọ̀gbìn gbogbo wàhálà dọ́là wọn náírà ilẹ̀ wa nàìjíríà ń ṣubú yakata yóò dohun ìtàn yóò sì dohun àfìsẹ́yìn tegun aláré fi sọ àṣetán o láti padà sẹ́sì àárọ̀ wa nípa ti ètò ọ̀gbìn kábà lè padà gba iyì àti ẹ̀yẹ ògo òmíràn nílẹ̀ adúláwọ̀ láti pàṣẹ ètò ọ̀gbìn tá a gbé tì tẹ́lẹ̀ à ń lọ síbẹ̀ ní sòsé ìpele kejì nínú iṣẹ́ àkànṣe yìí yàtọ̀ fún ìpínlẹ̀ ọ̀yọ́ imo cross river kwara ogun àti kaduna kano àwọn ìpínlẹ̀ yòókù tó bá tún nífẹ̀ẹ́ sí wọ́n ti ní kí wọ́n wá fòókọ́lẹ̀ fún ìbẹ̀rẹ̀ ọ̀tún náà. ká lọ sí agbọ́nrin ti òṣèlú ojú ìwé kẹtàlélógún ti Nigerian Tribune lórí bí wọ́n ti ṣe ń da àwọn ẹjọ́ kan nù tíketíke tí wọ́n sì ń gbé àwọn míì ní ọwọ́ sókè lórí ọ̀rọ̀ ètò òṣèlú ni tó ní í ṣe pẹ̀lú ètò ìdìbò sípò gómìnà láwọn ìpínlẹ̀ tí ètò ìdìbò ti wáyé ní kòpẹ́kòpẹ́ yìí wọ́n ní ilé-ẹjọ́ eléyìí tí ń gbọ́ ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìdí kalẹ̀ sílùú àbújá lánàá òde yìí òun náà ni ó tún ti da ẹjọ́ kan nù tó ní rárá o kò yẹ kí ilé-ẹjọ́ tí ń gbọ́ awuyewuye lẹ́yìn ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ nasarawa kó ní òun wọ́gi lé bí wọ́n ti ṣe ní ọ̀gbẹ́ni abdullahi sule ti ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ló jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ nasarawa wọ́n ní ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jókòó níwájú ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún nígbà tí wọ́n mọ̀ gbé ìdájọ́ wọn kalẹ̀ látẹnu onídàájọ́ Uche Chukwu Onuemenam òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ o wípé àwọn ẹ̀rí tí ilé ẹjọ́ ti ń gba awuyewuye lẹ́yìn ètò ìdìbò sípò gómìnà nípínlẹ̀ Nasarawa ilé tó lò tó fi da ọ̀rọ̀ nù wípé Abdullahi Sule kan ló jáwé olúborí wípé olùdíje nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP David Ombugadu kóun ló jáwé olúborí nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé lọ́jọ́ kejìdínlógún oṣù kẹta ọdún twenty twenty twenty-three ní ìpínlẹ̀ ọ̀hún wọn ní gẹ́gẹ́ bí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ọ̀hún bí ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ sọ̀wọ́ wájú onílé ẹjọ́ ti ń gba awuyewuye lẹ́yìn ètò ìdìbò ọ̀hún òun ló gbẹ́kẹ̀lé àwọn ẹ̀rí èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ kan léyìí tí ò sì fẹsẹ̀ rinlẹ̀ wọn ní lẹ́yìn táwọn èèyàn ọ̀hún ti jẹ́jẹ́ wípé wọ́n ní kò wà níbàámu pẹ̀lú òfin orílẹ̀-èdè nàìjíríà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò ti ọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe àtúnṣe rẹ̀ nílẹ̀ yìí wọ́n ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn òun ló sún sí ọwọ́ iwájú láti máa ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ìwé ẹ̀rí tó bá ti jẹ́ wípé kò bá bófin mu wọn ní wọn ò gbọ́dọ̀ lò gẹ́gẹ́ bí ẹ̀rí láti fi gbé ẹjọ́ kan lẹ́sẹ̀ láti fi gbé ẹjọ́ kan lẹ́yìn wọn nídìí èyí o àwọn ẹ̀rí eléyìí tí àwọn kọ́kọ́ rìn náà àwọn kọ́kọ́ yọ sí apá àbìkan ìyún mẹ́jọ àwọn yọ àwọn sì wọgilé pé kò ṣeé lò gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́mi ìṣó láti fi ṣègbè lẹ́yìn ẹjọ́ kankan eléyìí tí ń bẹ níwájú rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni a ṣàlàyé wípé ẹ̀rí méjìlá eléyìí tó tún wá kù eléyìí tí ẹgbẹ́ òṣèlú PDP àtolùdíje rẹ̀ tí wọ́n lò wọ́n ní òtó láti fi jigun wípé àwọn làwọn jáwé olúborí níwájú ilé ẹjọ́ tí ń gba awuyewuye lẹ́yìn ètò ìdìbò sípò gómìnà ọ̀hún wọ́n ní onídàájọ́ Onyemana òun náà ni ó tún wá ṣàlàyé sí ọwọ́ iwájú wípé gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀dùn èyí t gwamminan èyí tí olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú pdp èyí tó gbé wá láti fi wọ́gi lé pé ẹnìkankan ló jáwé olúborí nínú ẹgbẹ́ òṣèlú apc wọ́n ní rárá o kò bófin mu ó sì yẹ kí ilé ẹjọ́ ti ń gbọ́ awuyewuye kó ṣe bẹ́ẹ̀ kó kọ ìpàkọ́ sí ni wọ́n nídìí èyí ń kọ́ wọ́n ti da ẹjọ́ ẹjọ́ tí ilé ẹjọ́ ti ń gbọ́ awuyewuye tó gbé kalẹ̀ wípé olùdíje nínú ẹgbẹ́ òṣèlú pdp david ombugadu ló jáwé olúborí wọ́n ní àti wọ́gi lé o wọ́n sì tún ti ní ọgbẹ́ni abdullahi sule apc ń lọ tún jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ Nasarawa. sẹ́rí ìpínlẹ̀ Kogi ó yàtọ̀ sí ìpínlẹ̀ yòókù o hmm. ọ̀rọ̀ àwọn adíjedupò tí wọ́n kó kalẹ̀ láti wá wàákò pẹ̀lú òdòdó nínú ètò ìdìbò sípò gómìnà tó kọjá lọ aláwàdà ló pọ̀jù nínú wọn aka Dino Melaye Àjàká wọ́n ní àwọn méjèèjì àtàjàká o àti Dino o àgbékalẹ̀ ìlànà ètò òṣèlú wọn kò lè borí pẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Kogi nítorí pé àwọn ènìyàn rere ìpínlẹ̀ Kogi wọn ò fẹ́ aláwàdà lórí ipò ẹni tí ó dédi ipò tó mọ̀ ń paṣẹ́ tí ó sì ṣe é fún ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú ni ẹnu mi àgò ẹni tí í ṣe alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kogi ìn ló sọ̀rọ̀ nígbà tó wo sàkún bí ọ̀rọ̀ ètò ìdìbò sípò gómìnà ní ìpínlẹ̀ náà bó ṣe lọ làwọn oníròyìn ni wọ́n fi ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà bọ́ lẹ́nu wípé bàbá ojú wo lẹ fi wọ ọ̀rọ̀ ètò òṣèlú ìpínlẹ̀ Kogi yìí ó ní bẹ́ẹ̀ bá wo àti ṣe máa bọ Alhaji Yahaya Bello tí í ṣe gómìnà tí ó ṣẹ̀fẹ́ sọ̀kalẹ̀ fún ẹlòmíín láti gorí ipò yìí ó lẹ́ ti rí i pé ẹni tí í ṣe Yahaya Bello orí rẹ̀ pé pọ̀ ọ̀dọ́ tó mọ nǹkan tó ń ṣe ni kì í ṣe ọ̀dọ́ aláwàdà ó sì mọ̀ ń pa òṣèlú ó nítorí ẹ̀ ẹ wá lọ wo àwọn adíje gbogbo tó kù àti nǹkan tí wọ́n gbé jáde nínú ètò ìdìbò ẹ mú ìbò dino ẹ dà á pọ̀ mọ́ àjàká ẹ wá fi kó ti òdòdó síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò lè ba kò lè mu dino kéré o nínú ayé òṣèlú àjàká ọ̀ká nǹkan kan nínú ayé òṣèlú níbi tí òdòdó wà kí wọ́n lọ sẹ́ńpẹ́ kí wọ́n yà gbà fọlọ́run kí wọ́n lọ tún àtòṣe òdòdó ẹni tó jẹ́ pé bó ṣe ń to ìrìn àjò rẹ̀ bọ̀ nínú agbo òṣèlú pẹ̀lú àwọn tó bá wájú àtàwọn míì tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ ẹ ti rí i pé adarí rere lélẹ́yìí fún ẹ̀yìn wọ́ ọ̀la orílẹ̀-èdè wa nàìjíríà ó sì ti bẹ̀rẹ̀ ìrìn àjò náà nu ṣùgbọ́n kẹ́ ẹ máa lọ fi òdòdó kẹ́ ẹ máa fi wé dínò ìyàtọ̀ wà ó ẹ má fòdòdó wé dínò ẹ sì má fàjàkáwé òdòdó ìyàtọ̀ hàn ń gedegbe APC alága ńlọṣọ láti ìpínlẹ̀ Kogi ẹjẹ́ àdójú ọjà bàbá padà dé àjà àbálẹ̀ ń tẹ̀ ẹ̀kú ìkàlẹ̀. Àjààbalẹ̀. Hello and welcome to Tokwa Edwards Realty Company Limited Property Magazine. The following properties are going for sale in Ibadan. Nearly completed four units of three bedroom flats on a 713 square meters at Aligongo Akobo, Ibadan. 65 million naira. A story building containing two units of two bedroom flats and a two bedroom BQ at Scout Camp, Ibadan. 32 million naira. Four bedroom bungalow with a room and palo BQ at Itesiwaju Estate, Oluguenru, Ibadan. 30 million naira, three bedroom bungalow on 1,300 square meters at Odono Kikiri, 27 million naira. A plot of land measuring 548 square meters at Ologede Estate, New Garage, Ibadan, 12 million naira, and a terrace duplex at the breathtaking Cedar House Gardens, Uluyole Estate, Ibadan, 65 million naira. All our properties are fully verified. For more inquiries, call Dr. Edwards Realty Company Limited on 0906 2022 256 or 0815 225 0214 now. Dr. Edwards Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. alimadiri kababita aloga. òótọ́ ni kára ojú pépé la fi ṣiṣẹ́ ajé alimalik ababitas master key kọkùnrin ó jí ní kùtù àì kára ó kọfẹ kó o bọ́ lọ́wọ́ ara ríro àti bàrí fífà so kálẹ̀jọ obìnrin ó bá ìrọ̀rùn dé alimalik ababitas master key là ń pèrè yẹn egbòogi ìbílẹ̀ pọ́nbélé la fi ṣe kò sì lọ́tí nínú pété tọkùnrin tóbìnrin ló lè lò àmọ́ kò sí fún aláboyún àtọmọ tọjọ́ orí rẹ̀ ò tí ì pé ọdún méjìlá alimalik ababitas master key nafdac lulọ̀ǹtẹ̀ gbà papọ̀ kẹ̀ẹ́dá sọ fún ẹ ó rí i pé nǹkan jò nǹkan lọ bí ẹ fẹ́ rà á lẹ́yọ ẹyọ tàbí aláràtúntà ẹ kàn sí bestcourt investment company limited tó wà ní amúlòkó ọ̀dẹ́yàlé àjíà road ìbàdàn tàbí kí ẹ pé zero seven zero five seven eight six three one four eight tàbí zero nine zero seven four eight zero three two nine one almalik ababitas master key ònlẹ̀mí ń lò ìwọ náà gbẹlura kò mọ̀ ta pírí bí ẹ̀yìn olóńgó. alimadi kábàbí ta ọ̀nà mi lọ mi lọ ayé mi iná ẹ̀mí mímọ́ ti ń jó gbogbo ogun túútú. ìwọ ni kò dìde fúyà kó máa bọ̀ ní fire revival twenty twenty three tó ń lọ lọ́wọ́ ní christ revival miracle church kremlin akuri nítorí olúwa yóò ṣe òun ńlá. dìde fúyà kó wá gbàdúrà àwọn èèyàn ti kóre ní kẹ̀tíkẹ̀tì nínú àdúrà tó gbẹ́nà jẹjẹn wọ́n fi iná ẹ̀mí mímọ́ pa ogun tó ní òun ò ní jẹ́ kó fògo tuntun parí ọdún lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ revenue ọ̀pọ̀ lórí ẹ̀mí ó ti bẹ̀rẹ̀ láti november nineteen yóò parí ní november twenty six aago mẹ́sàn-án wúrọ̀ àtàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ nìsọjí lọ́jọ́ kọ̀ọ̀kan kí a pàdé ní rush revival miracle church number seven pf ọwá crescent lẹ́yìn st louis college mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ìyìn àtọ́pẹ́ láfi ṣàṣekágbá ẹ̀ ní november twenty six laago mẹ́sàn-án wúrọ̀ olùgbàlejò reverend pf àti reverend mrs co ọwá orin ńlá dúró dè ọ́ ìwọ ni kò wá. lengua béèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti máa bá nu ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solar telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé ìgbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezer ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní ìyàgànkù wọ́n wà ní opposite heritage mall ní dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní wòrò ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò. Johnson Music Ministry pé gbogbo onípòjìpò ènìyàn síbi ìpàdé alágbára ìyìn Pentecost praise tó máa wáyé ní on the twenty fourth of November twenty twenty three one pm prompt at Sophia Event Center Jọkẹ́ Plaza Bodija, Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúgbajà ọkùnrin ẹ̀mí ni yóò ṣiṣẹ́ ìránṣẹ́ níbi ìyìn Pentecost àwọn bíi evangelist Dr. Bọ́lá rẹ̀ evangelist Elijah Akíntúndé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ẹ̀dá níyì Fádípẹ̀ evangelist Bọ́sẹ̀ Adéìwà Nat Erinwusi Able Voice Olúṣọlá Adeleke, Adéṣò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ for inquiries you can call zero eight one six seven five five four eight five three or zero eight zero three five four one five zero five two. You can't afford to miss it. It promises to be powerful. Jesus is Lord. Nigeria P sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally. Yeah gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹ́ ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí concept concept ló tó ṣerú ẹ̀. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní. nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new Bodija Ìbàdàn telephone zero nine one five two two two two two zero five. a ti kórè dé a kórè dé a ti múre wá a múre wá ṣe má ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. Apostolic Church Okeado DCC presents Night of Liberation, a Power Prayer vigita Restoration of Glory, taking place on the 24th of November 2023 by 10 p.m. at the DCC headquarters Okeibuku Okeado, Sosami Ibadan, under the powerful ministration of Pastor Eo Akipelu Ibadan, another anointed minister, Pastor Paul Osodeke Okeado DCC Superintendent says, Come and your life shall not remain the same again. You shall be liberated and restored in Jesus' name. Pastor Aso Oladele Wale says the president, Nigeria and overseas, you surely saw Jesus Christ is Lord. Is Lord. Is Lord. Amashiach, hey. Lion of Judah. Àmúyẹ lómi wá ẹ̀ta títí ìkéde pàtàkì yìí gbogbo èèyàn Ìbàdàn etí yín mélòó gbogbo alágbàtà table water lórí pure water omi labumu omi labuwẹ̀ omi náà ni àbùsọ fún mọ́kèlè rẹ̀ sọ. ẹ gbọ́ o association of table water producers ló ń pe àkíyèsí gbogbo alágbàtà pure water pátánlẹ̀ Ìbàdàn wípé gbogbo omi tó ń jáde lọ́dọ̀ ọmọ ẹgbẹ́ atwap omi tó kúnwọ́ omi gbogbo tá a dì pẹ̀lú mọ́tótó ni omi tí gbogbo wọn ń tà pẹ̀lú ìfẹnukò association of table water producers atwap ló fi ń dá wa lójú pé báàgì omi kan sachet táwọn oníbàárà sì ti ń rà á tí wọ́n ń tà á láìsí gbàmísí omi òtó. two hundred naira péré lodidi báàgì kan. orígun mẹ́rin la yẹ pín sí mẹ́rin lọ́nà mẹ́rin tó túmọ̀ sí mẹ́rìndínlógún mẹ́rìndínlógún nínú báàgì omi kan ìfẹnukò gbogbo ẹgbẹ́ ni bẹ́ẹ̀ bá ń gbọ̀ràn de tó yàtọ̀ sí ìkéde yìí látọ̀dọ̀ ẹgbẹ́ atuap kọ́ o. bákan náà ni wọ́n tún ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn alágbàtà omi inú ọ̀rá wípé twenty naira lọ twenty naira sachet omi kan ni. association of table water producers alhaji ọládẹjọ ismail adégbòyega ló ń kéde. oríṣiríṣi ìdè láyé fi dè ni ìdè tó ṣe é fojú rí àti tí ò ṣe é fojú rí ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ rírí ẹ jẹ́ kí gbogbo èèyàn sọ pé a ti tú mi sílẹ̀ nípasẹ̀ ìpè àwọn bàbá wa nínú ìjọ apọ́sítẹ́lì kristi ó ya ìjájọ pàdé lọ́jọ́ sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí ọjọ́ tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí sunday twenty six to tuesday twenty november twenty twenty three nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run ìtúsílẹ̀ ti john anglican primary school ìkirè níjọba àbílẹ̀ ẹ̀rẹ́wọlé ìpínlẹ̀ ọ̀ṣun ló ti máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ prọfẹtẹsì káyọ̀ olúbóyè Ọládèjì CAC General Evangelist Nigeria and Overseas lolúwo máa lò lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìfàmì òróró yàn Pastor E.S. Famuyide Ọ̀ràngún Regional Superintendent Pastor Elisha O. Alálàdé Ọ̀ràngún Regional Revivalist Pastor J. Olú Agbábíàká Crusade Coordinator tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajù olórin ẹ̀mí Pastor S.O. Ọládélé President CSC Nigeria and Overseas Ọlọ́run ninety thirty ló fẹ́ ṣiṣẹ́ àtúnṣílẹ̀ ní Ọ̀ràngún Region ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́run àwọn baba wa ń dóde ọ̀ Ọ̀ràngún Region ìpínlẹ̀ Ọ̀ṣun ló ń kéde. ever dreamt of studying abroad? Countries like Canada, USA, Australia, Ireland, UK, UAE, Germany, or beyond? Well, guess what? TGM Education is turning your dreams into reality with a jaw dropping 95% success rate. Picture this the TGM Education Ibadan Mini Fair on December 1st, 2023, happening at 47 along Liberty Road, Ukiado, Ibadan, starting at 10 a.m. sharp. The entire event is free. Yes, you heard it right. Join not miss this golden opportunity. But that's not all. At TGM Education, our services are also free. So, mark your calendars December 1st, 2023, 10 a.m. sharp, 47 along Liberty Road, Okeado, Ibadan. Your journey to success begins here. For more inquiries, please call 0908 807 2048. TGM Education, where dreams take flight. Terms and conditions apply. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn tẹ̀sọ́wọ́ wájú wa kí yín kààbọ̀ padà láti ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. lórí agbọ́nrin ọ̀rọ̀ òṣèlú ibẹ̀ náà ni a ṣe wà ní apá ọ̀dọ̀ tiwa wọ́n ní ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP ní ìpínlẹ̀ Cross River ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé òun ò gbà ó òun ò sì lè gbọ́ gbogbo ẹjọ́ eléyìí tán ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó gbé kalẹ̀ ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wáyé láti fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé gómìnà Bassey Otu pọ́ùn ló jáwé olúborí nínú ètò ìdìbò sípò gómìnà lọ́jọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 ní ìpínlẹ̀ ọ̀hún ni àwọn ò lè gba irúfẹ́ ìpinnu tí ilé ẹjọ́ tó gbé kalẹ̀ o ìdájọ́ ẹlẹ́sìn mìíràn gbà òun náà ni ó sì jẹ́ láti sọ wípé ọ̀tún òun ló jáwé olúborí wọn ní nídìí èyí àwọn tó ti ṣetán láti bẹ̀rẹ̀ sí ní tàkótó ìpèníjà sí ìjáwé olúborí ọ̀tún níwájú ilé ẹjọ́ ọ̀hún ẹ̀ bí àtẹ̀jáde lè tàn fìlédè látọ̀dọ̀ ẹni tí ṣàkọ̀wé ìpolongo fún ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Cross River ọ̀gbẹ́ni Mike Ọ̀jísí òyìnlẹ̀ ìtàn sì fi léde fún àwọn tí ń jẹ́ akọ̀ròyìn ní Calabar lánàá òde yìí lásìkò tí wọ́n ń rọ àwọn tí ń jẹ́ alátìlẹyìn alátẹ̀lé fún ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ ọ̀hún pé ẹ sin mẹ́dọ́ o ẹ lọ́ọ́ fi ọkàn balẹ̀ àmọ́ ń tà ṣe wọn ní Ọ̀jísí òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ pé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn òun náà ni kò kúkú mọ nǹkan tó yẹ ó gbé kalẹ̀ lórí ẹjọ́ ọ̀hún kó tó wá máa sọ kàtàkàtà pé ẹnìkan ló jáwé olúborí pé kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú tàwọn ló jáwé olúborí àwọn ti ṣetán o láti tún wọ́ ẹjọ́ kò tẹ́milọ́rùn èyí tí wọ́n gbé kalẹ̀ hàn àwọn ò tún wọ́ padà lọ sí iwájú ilé ẹjọ́ gíga lórílẹ̀‐èdè nàìjíríà tí ó sì tún tún ẹjọ́ ọ̀hún dá bó ṣe yẹ kí wọ́n dá ni wọ́n ní bẹ́ẹ̀ kò tún wá tán bẹ́ẹ̀ o ìgbìmọ̀ àwọn gómìnà gómìnà nínú ẹgbẹ́ òṣèlú wa Labrador People's Democratic Party PDP òun làwọn náà ti tẹnpẹlẹ mọ́ tí ń fi ohun wọn ṣọ̀kan pé àwọn nígbàgbọ́ nínú ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìgbìmọ̀ ọ̀hún ní ṣàlàyé ọ̀rọ̀ náà lásìkò ìpàdé eléyìí tó wáyé ní ní ilégbèé ibi tí gómìnà ti ìpínlẹ̀ Bauchi ti máa ń dé sí nílùú Àbújá ní àsìkò nílùú Àbújá ní ìgbà tó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lánàá òde yìí ó sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP òun náà mọ̀mọ́ ló ti ń rí onírànràn ìjákulẹ̀ lórí àwọn ìdájọ́ tí wọ́n ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ti ń gbé kalẹ̀ ní kòpẹ́kòpẹ́ yìí wọ́n ní ẹ̀yìn ẹ̀wò ti gómìnà Caleb Mutuang àti Dauda Lawal ti ìpínlẹ̀ Plateau àti Zamfara léyìí tó sì jẹ́ wípé wọ́n ní ilé ẹjọ́ ní no ẹjọ́ yẹn ò rí bí ó ṣe yẹ kó rí yẹn o wọ́n ní ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ó ní gómìnà Abdullahi Sule ti ìpínlẹ̀ Nasarawa òun ló jáwé olúborí tako ti ẹgbẹ́ òṣèlú PDP David Ombugadu wọ́n ní ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ àwọn gómìnà ní inú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún tó tún wá jẹ́ gómìnà fún wọn ní ìpínlẹ̀ Bauchi sẹ́nitọ̀ Bala Mohammed lásìkò tí ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ló ṣàpèjúwe àwọn ìdájọ́ eléyìí tán ní ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ọ̀hún tó ń gbé kalẹ̀ tó sì fẹ́ mọ́ mú àkùdé dé bá àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ní ẹ wò ó ìjà wálẹ̀ fún ìgbà díẹ̀ ni báyìí kọ́ ni yóò mọ̀ rí lọ àwọn ní ìgbàgbọ́ nínú ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ wípé wọ́n da ẹjọ́ ọ̀hún bó ṣe tọ́ àti bó ṣe yẹ. ok lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ilé-ẹjọ́ àtọ̀rọ̀ ètò òdìbò yìí náà ni ilé-ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ó ti sọ ọ́ di mímọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP ní Nasarawa àti Gombe pé ẹjẹ́ lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ wọ́n ní ọ̀rọ̀ tẹ́ ń fọwọ́ kàn sí pé bóyá ètò ìdájọ́ kan ó tún wáyé láti mú kí inú PDP ó dùn nínú ọ̀rọ̀ ètò òdìbò tó wà ńlẹ̀ yìí ẹ gbàgbé ẹ̀ ẹni tó wọlé ńlá ti kéde rẹ̀ yẹn gbogbo ẹjọ́ kátìkàtì tẹ́ ẹ tún kó wá yìí ẹ̀ka ngara yín kó wà níwájú ilé ẹjọ́ òǹdàjọ́ Uchechukwu Ọ̀nùmẹ̀nà iná ló gbé ètò ìdájọ́ náà kalẹ̀ yìí pé gbogbo ẹjọ́ kátìkàtì tẹ́ ẹ kó wá ìpínlẹ̀ Nasarawa yìí ẹ wo àwọn tí wọ́gi lé tẹ́lẹ̀ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn náà tún sọ ọdún mọ́ ẹ pé ìdájọ́ tó ti kọ́ wáyé tẹ́lẹ̀ náà ó sì dúró o gbogbo ẹjọ́ tẹ wá hàn wọ apapọ̀ tẹ rò pé ẹ fẹ́ fi gbé ẹni tó wà nípò kú àti tún dànù Abdullahi Sule àti Inuwa Yaya iná ló sì wà lórí àpèrè àmọ́lẹ́bá ẹ̀ wọ́n ní ìdájọ́ èyí tó wáyé tako Jonah Jang ti ìpínlẹ̀ Plateau wọ́n ní nǹkan míì máa ń lọ ń bẹ́ẹ̀ ẹni tó ti fìgbà kan ànáríwó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Plateau Jonah Jang ló sọ̀rọ̀ ó ní iṣẹ́ rí ìdájọ́ èyí tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi yọ gómìnà tó wà ń pò ìyún kẹlẹ̀ tí í ṣe tàwọn ìdájọ́ kí ìdájọ́ ni ìdájọ́ tó jẹ́ pé ẹgbẹ́ ẹ̀bí fún aláre ẹgbẹ́ àre fún ẹlẹ́bi ni ẹ polè kó wá jẹ́ tó polóko wá mu ìwà tẹ wù yìí kù púpọ̀ káàtó ó ní àwọn ò tẹ́wọ́ gbà o torí pé ìdájọ́ ẹlẹ́sìn mi iná nìdájọ́ náà tẹ ní kí ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tí oríṣẹ́ lóore ń kó ra sọ̀kalẹ̀ tí wọ́n sì ní APC iná ni wọ́n ní èyàn ò kì í ṣerú ìdájọ́ báyìí kálàáfíà jọba láàrin ìgboro òlu ẹ tètè pàwọ́dà kẹ́ ẹ lọ táwo ṣe o Jang wa ni ó burú jáyò láti sọ ọ́ di mímọ̀ yí pé kí gómìnà Caleb Mutfwang léyìí tó jẹ́ pé ètò òṣèjọba rẹ̀ ó ti bẹ̀rẹ̀ rí tó sì wọlé sọ̀bí elékòó kẹwàá ni kó padà sílé ìpè ẹ̀kọ́ ìdájọ́ iléyàwó tẹ́wọ́gbà kò sì lè ṣètẹ́wọ́gbà láti bíi síbẹ̀ òun lókè náà ni wọ́n tún fi àkòrí pélébé kan sí tí wọ́n ní àjọ EFCC wọ́n mà palẹ̀ olókoòwò kan mọ́ gbajúgbajà olókoòwò ni wọ́n ní ó ti lùyàn ní bàgẹ́ ó jẹ́ àwọn èèyàn máyé pẹ̀lú mílíọ̀nù ẹgbẹ̀rin ó lé okòó àti méjì eight hundred and twenty-two million naira ńlọ́wọ́ tó gbààyàn ńgbà tó sì fi orúkọ iléeṣẹ́ kan tí wọ́n pè ní o one minus asset ni wọ́n ní ó fi gbá wọn wọ́n ti wá tọpinpin rẹ̀ wọ́n sì gbá mú un arákùnrin ọ̀hún ni wọ́n sọ ọdún mọ̀ pé ó ti wà ní àkàtà àjọ EFCC báyìí pé kó wá ro tẹnu ẹ̀ lórí bí ó sì sọra rẹ̀ di ọ̀gbágbá tí gbààyàn mọ́lẹ̀ bíi ti ìkàngbáni mọ́lẹ̀ bíi ti sẹ́rin tó fi gbẹgbẹlẹmùkú tó jẹ́ pé ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ ní bílíọ̀nù kan náírà ló fi gbààyàn ṣáà gbàgbé àwọn ọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan èyí tí ẹni tí í ṣe ọ̀gá àgbà tí mójútó ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó sọ Christopher Musa níwájú iléègbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí lásìkò tí ó bẹ̀rẹ̀ sí ní tàkòtò ìbéèrè sí àwọn tí wọ́n mójútó ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà pé kí ló dé bó o wá ní sómi ti fẹ́ mú un mọ́ yín lọ́wọ́ ni níwájú iléègbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí tó sì jẹ́ pé ọ̀gá àgbà tí mójútó ètò ààbò ọ̀hún òun náà ní í ṣàlàyé níwájú ilé ìyún lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà yìí o wípé ẹ wò ó oníranran àwọn ìṣòro ní kojú ètò láti fi rí i dájú wípé báwọn olubi ẹ̀dá ò ṣe wọ̀n kún táwọn náà sì gbà láàbọ̀ lọ́wọ́ wọn tí a ń fi páńpẹ́ òfin gbé wọn tán láwọn ò ní í sinmi agbájá táwọn òṣìṣẹ́ elétò ààbò náà sì ń rí i dájú wípé àwọn ń ṣẹ́ àwọn kànàràn sí ẹ̀dá yìí wọ́n ń ṣẹ́ wọn léegun ẹ̀yìn wọ́n ní bí a máa ti wá fi páńpẹ́ òfin gbé wọn tán báyìí a ń jù nínú ọgbà ẹ̀wọ̀n yẹn tó jẹ́ pé òṣìṣẹ́ ìjọba ni wọ́n tí ń mójútó àwọn tí wọ́n bá wà lọ́gbà ẹ̀wọ̀n ọgbà àtúnirọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n sì ń hùwà kò tọ́ wọn ni mínísítà tí wọ́n mójútó ọ̀rọ̀ abẹ́nú nílẹ̀ yìí olúbùnmi túnjí òjò òun ló ti wá pèpè o fún ìwádìí kan mọ́ ń kobo lórí ẹ̀sùn tí wọ́n ní ọ̀gá àgbà tí mójútó ètò ààbò ilẹ̀ yìí tí ló fi kọ́ àwọn wọ́dà kan lọ́rùn ní orílẹ̀-èdè nàìjíríà wípé wọ́n ń sòpàǹpà pọ̀ pẹ̀lú àwọn olubi ẹ̀dá láti máa yọ̀ǹda náà wọ́n ní nínú àtẹ̀jáde ilé tó bóde látọ̀dọ̀ ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìlúkoro Alao Babatunde nílùú Àbújá lánàá náà ti pàṣẹ ọ̀rọ̀ o wípé kí wọ́n tètè bẹ̀rẹ̀ ìwádìí kan máa ń kóbo lórí àwọn ọ̀rọ̀ tí ó ní ọ̀gá àgbà tí mójútó ètò ààbò ilẹ̀ yìí Christopher Musa tó sọ lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí lásìkò tó fojú hàn dé níwájú ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè Nàìjíríà lórí bí nǹkan ti ṣe ń dìdà tí ń dìdò lágbọ́nrin ètò ààbò orílẹ̀-èdè yìí ó pé tá a bá ní káwò dáadáa dáadáa ẹ̀yin ẹ lọ sí ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè nàìjíríà ẹ̀yin náà rí bó ṣe jẹ́ wípé àwọn ikọ̀ ẹgbẹ́gun ẹṣin kọ́kú boko haram bí wọn ò ṣe sinmi láti máa fi ètò ààbò ẹkùn ọ̀hún lápè wọ́n ní bẹ́ẹ̀ náà sì rèé àwọn náà ń gbìyànjú o àwọn ń sa gbogbo ipá àwọn bó tiẹ̀ jẹ́ pé náà àwọn irinṣẹ́ tó yẹ káwọn ò máa lò náà kò kú tó nǹkan àmọ́ wọ̀nba tó wà ńlẹ̀ ń gan àwọn tó ń lò ó láti máa fi ṣe iṣẹ́ ìrújú àwọn bó ṣe tọ́ àti bó ti ṣe yẹ wọ́n ní nígbà táwọn bá ti wá mọ̀daràn tán tó sì jẹ́ pé inú ọgbà ẹ̀wọ̀n ni a padà lọ́ọ́ fi sí wọn ni wọn ò tó ti wá máa ṣe àtò kan lábẹ́nú táwọn ò ní mọ̀ sí tí ò sì bófin mu láti tún máa yọ̀ǹda àwọn olubi ẹ̀dá ọ̀hún kí wọ́n ó tún padà sí inú àárín ìlú kí wọ́n tún máa lo ìgbé ayé wọn lọ wọ́n ní àwọn èèyàn gangan fúnra lára rẹ̀ ó mú àkùdé dé bá gbogbo àwọn iṣẹ́ takuntakun èyí táwọn òṣèlétò ààbò orílẹ̀-èdè nàìjíríà ti ń ṣe láti wàgbò dẹ́kun fúnwà ìgbésùmọ̀mí àti àwọn ìwà ọ̀daràn lọ́lọ́kan òjọ̀kan eléyìí tó ti ń gbilẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà olúbùnmi túnjí òjò ó ti wá pèpè kí wọ́n tètè lọ bẹ̀rẹ̀ ìwádìí akọkọlúkọ lórí àwọn ìwà kò tọ́ tí wọ́n ní àwọn wọ́dà kan tí wọ́n ń ṣe lásìkò tá a wà yìí lórílẹ̀‐èdè nàìjíríà. ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí ńlá wà báyìí ọ̀rọ̀ lórí adelé adájọ́ àti adájọ́ àgbà fún ìpínlẹ̀ náà ńlọrọ̀ sì bá dé dúró tòun ti àwọn òṣìṣẹ́ tí ń bẹ nílé ẹjọ́ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tó wà ní ọgbà ilé ẹjọ́ ìyún júùsùn wọ́n bá ti bẹ́ síta tí wọ́n sì sọdún ẹ̀ pé ó ṣeé ṣe o kí sùrùtù yá só ti ń bẹ láàrin wọn ó tún máa tẹ̀ ẹ́ wájú lópin ọ̀sẹ̀ yìí lọ́ọ̀dọ̀sẹ̀ tó ń bọ̀ ìdí àti ìtumọ̀ ìfẹ̀hónúhàn ó ti di ọ̀nà méjì alálàáfíà ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ó ti mú nǹkan míì lọ. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọdún mọ́ ẹ̀ pé eré ìpá kì í bímọ re bí ò bíkùmọ̀ àbíkóńdó ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí máa bíkùmọ̀ bíkóńdó lásìkò tá a wà yìí lórí ìfẹ̀hónúhàn wọn léyìí tó ń ṣe tako adájọ́ àgbà ìpínlẹ̀ náà òǹdàjọ́ adépèlé òjò ẹ̀ka ti júùsùn ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní látọjọ́ ajé monday wọ́n ti ti ẹnu lóró ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ náà state high court tó wà lóṣogbo wọ́n ti ti pa kódà àwọn òṣìṣẹ́ tó wà ń bẹ̀ wọ́n ti sọ ọdún mọ́ ẹ pé kálukú yín ẹ dúró gogogo sílé yín ni o kò sí iṣẹ́ lásìkò tá a wà yìí ibi títún ṣe ọ́fíìsì adájọ́ àgbà abẹ̀ náà wọ́n jẹ́ kí gbogbo nǹkan tó wà ń bẹ̀ kóró wá pé ipe àníṣẹ́ lọ́wọ́ tá a wà yìí àájọ mú nǹkan lẹ̀ fúnra wa ni o wọ́n wá ní àwọn òṣìṣẹ́ tó wà nínú ọgbà ilé ẹjọ́ ọ̀hún ti jusun wọ́n ní wọn ò jẹ́ kó di mímọ̀ fún olú ilé ẹgbẹ́ wọn lókè lápapọ̀ yìí pé tọ̀ a ṣe ìfẹ̀hónúhàn tó lágbára o kó tó di pé lára wọn lọ kéde pé ìfẹ̀hónúhàn ó wáyé táwọn ó sì bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nrán gandan ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nrán gandan ó wá forí sọ ìfẹ̀hónúhàn tí wọ́n ń ṣe tako ẹni tí í ṣe adájọ́ àgbà ìpínlẹ̀ náà wọ́n nígbà tí wàhálà ọ̀hún tó ti bẹ̀rẹ̀ látọjọ́ ajé Monday ọjọ́rùú Wednesday jẹ́ta ní gbọ́dọ̀ ńlọṣọ fẹ́ ṣẹlẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá náà bọ́ síbẹ̀ ńgbà tó rí i pé ilá wọn ti ń bẹ̀rẹ̀ sí í ga ju onírè lọ nínú ìfẹ̀hónúhàn ni wọ́n da tajútajú lẹ̀ ìyún tear gas kété tí wọ́n dà yún lẹ̀ pé kí wọ́n má bàa láǹfààní láti kọlu ẹni tí í ṣe adájọ́ àgbà ìpínlẹ̀ náà torí wọ́n fi ẹ̀sùn àwọn ìwà bàjẹ́ kankan ẹni tí í ṣe adájọ́ àgbà wọn bẹ̀ àkọ́kọ́ wọ́n ní adájọ́ àgbà yìí ń gbòó ti wà ń bẹ̀ aláwí wọdúrópò aláwàǹsì táwọn máa ń gbà láti fi ra aṣọ ra nǹkan nǹkan tí mú káwọn náà dùn ún wò gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé ẹjọ́ ó ní ọdún kẹta rèé táwọn ti rí owó bẹ́ẹ̀ gbàgbẹ̀yìn kò tán bẹ́ẹ̀ o ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń fún àwọn lọ́dọọdún ọdọọdún àti bí ọdún mẹ́ta ńlẹ̀ yìí kò jẹ́ káwọn gbọ́ pa kò jẹ́ káwọn gbọ́ po ńbo ni owó tó yẹ ká máa fi lọ fún ètò ìdánilẹ́kọ̀ọ́ ńbo ló wà kí ló dé táwọn ò fi lọ wọdoróbó àláwàǹsì náà tí wọ́n fáwọn táwọn fi ń kẹ́ṣọ́ táwọn fi ń ṣe ohun gbogbo tó fi ń dùn wò táwọn náà fi ń ríra àwọn gẹ́gẹ́ bí èèkàn òṣìṣẹ́ ilé ẹjọ́ wọn ni gbogbo ẹ̀ pátá ni ló ti jókòó tẹ̀ làwọn aṣọdúnmọ̀ ẹ̀ pé kò burú bàjẹ́ àwọn náà sì mọ nǹkan táwọn ó fọ̀ lésì fún ọ̀tọ̀ ni wàhálà ti tààrin ibẹ̀ àti ti ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lójú ọgán ń làwọn tó jẹ́ aláṣẹ fún júsùn láti òkè igbákejì ààrẹ wọn Emmanuel Abioye ń lòún sọdúnmọ́ ẹ pé lórúkọ ààrẹ ẹgbẹ́ ó ní ó yá o ìfẹ̀hónúhàn tẹ́ ń ṣe àti ìyanṣẹ́lódì ọlọ́gbọ́n gandan tí júsùn gùnlé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní kíámọ́sá ní wẹ́rẹ́ one two ẹ tètè wọ́gilé tẹ́ ẹ bá ṣe ìyanṣẹ́lódì ẹ gbọ́dọ̀ kọ́kọ́ kọ ìwé ṣọwọ́ sí olú ilé ẹgbẹ́ lókè náà pé tọ̀ ìyanṣẹ́lódì ó wáyé o ohun tí ó sì fẹ́ fa ìyanṣẹ́lódì òun ni báyìí kàṣá báyìí kàwòdì ilé ẹgbẹ́ náà lókè àwọn náà wà fún yín ní àtìlẹ́yìn tó lóòrìn yìí pé ó yá o àti gbé ìgbésẹ̀ tó yẹ o ẹ gú ọ̀nsán ẹ máa tẹ̀síwájú wọn ni èyí tẹ wá dánwò yìí kó má bàa mú ẹ̀tẹ́ lọ ẹ tètè wọ́gilé ìyanṣẹ́lódì náà tá a bá jọ wá jókòó tá a jọ wò síwáwò sẹ́yìn tá a rí i pé gbogbo nǹkan lọ gerege bó ṣe yẹ kó lọ tẹ́ ẹ sì gba ẹ̀tọ́ ọ̀nà tó tọ́ àtèyí tó yẹ tá a sì wò tá a rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ wá lè bẹ̀rẹ̀ míì ṣùgbọ́n lẹ́yìn tẹ́ ẹ kọ́ dáwọ́ lè ẹ lọ wọ́gilé wọn níbẹ̀ làwọn kan yín mú pé ní kíni ẹ mọ bí bàtà tí ń ta wá lẹ́sẹ̀ ni hmm. àwa ta wọ bàtà sẹ́sẹ̀ rí àwa la ibi tí nǹkan ti ń ṣe hmm. kì í ṣe pé látòkè lẹ ti mọ̀ ọ́ wọ́n ní ọ̀sẹ̀ tá a wà ń bẹ̀ òpin ọ̀sẹ̀ yìí tó fi lọ́ọ́ dọ̀sẹ̀ tó ń bọ̀ tó ọwọ́ ọlọ́run ni ẹ̀mí júsùnù ìpínlẹ̀ ọ̀ṣun lọ́wọ́ o. Hmm. bó bá jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ olùbádámọ̀ràn pàtàkì sí àwọn tí wọ́n ń bẹ nípele ẹ̀ka tìjọba tó ní í ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ ròyìn hmm. àti ìlú koro bí ẹ bá máa ń ra àwọn ìwé ìròyìn tí ń jáde lójoojúmọ́ lẹ̀ wa ẹ jẹ́ máa lọ sí ojú ìwé kẹrin ìkẹrìnlá ìkarùndínlógún hmm. àti ìkẹrìndínlógún títí dé ìkẹtàdínlógún níbi tí wọ́n ti ya àwọn àwòrán àwọn ilé ẹ̀kọ́ kan ó bu omi tútù sí hmm. ni lọ́kàn ilẹ̀ ẹlẹ̀ báyìí làwọn ọmọ jókòó lé o tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ kọ́lẹ̀ àwọn ọmọ míì gan orí oh. ebútú báyìí ni wọ́n jókòó sí àwọn míì ò bẹ́ẹ̀ ni tẹ̀bọ̀yìn ni. ti Àbújá ni kàkà kíkà lánàá. ní rí lánàá hmm. àwọn míì ò tiẹ̀ lólùkọ́ tí ó tiẹ̀ kọ́ wọn àwọn ọmọ kan lọ ilé ẹ̀kọ́ ni orí ẹni làwọn míì wà ní tiwọn wọ́n tiẹ̀ tún nìkan wà nílùú Àbújá náà tó sì jẹ́ pé ọmọ bíi igba ní í bẹ nínú gbogbo ilé ẹ̀kọ́ ńlá papọ̀ ṣùgbọ́n eh, àga ìjókòó àti táwọn ọmọ ọmọ fi kọ̀wé mẹ́rìndínlógún péré òun náà ni ń bẹ nínú gbogbo bẹ́ẹ̀ ni mẹ́rìndínlógún péré nínú igba òun náà ni ń bẹ ń bẹ. ohun tó máa ń dùn mí jù fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bí adarí lásìkò yìí ó máa gbọ́ à àwa jẹ̀gbáládùn ẹ̀kọ́ ọ̀fẹ́ Awólọ́wọ̀. kí wàá ló dé táwọn ò jẹ́ lásìkò yìí ìbéèrè àbàmì ni béèrè tó béèrè yìí ah, ah. jẹ́ àdójú ọjà náà. à ń padà bọ̀. ajá balẹ̀. ajá balẹ̀. annual signs and wonders crusade ìsọjí ìṣòro sí àmì àtiṣẹ́ ìyanu ọlọ́dọọdún tọ́lọ́run gbọ́wọ́ ránṣẹ́ rẹ̀ àgbà nínú ẹ̀mí supreme evangelist Lawrence ọláyíwọlá adédèjì gbékalẹ̀ níjó ní bí Lawrence adédèjì bá ti sùn iṣẹ́ ọwọ́ rẹ̀ kú o ìsọjí ìṣòro tọdún two thousand and three yóò wáyé o tọ́lọ́run ọ̀sán fọ́tún dábìrà bíi tàtẹ̀yìnwá my house of glory wákàtí ìṣelógo mi là kò rí ìtọ́dún yìí o gbogbo èèyàn tó bá wájà ládùn ẹ̀mí mímọ́ aago mẹ́sàn-án alẹ́ Friday November two thousand twenty three ní gbogbo ènìyàn bọ̀ lọ́run pàdé wa ní Celestial Church of Christ Rainbow Cathedral Ojú Ẹkùn Road Odò off Alawa Akala Expressway Tipa Garage ìbàdàn ikú fò ọ̀dá àrùn fò ọ̀rù ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ ajẹ́ tiẹ̀ agogo tó ń ka wákàtí ajẹ́ kìtì sí ológo tiẹ̀ náà ó lù torí àwọn ẹni àmì òróró tó níná nínú bíi prophet hallelujah kuka bàbá wa démọ́lá dàda bàbá wa ṣíwáníkù michael ni ó pẹ̀lú olùgbàlejò supreme evangelist solomon adéjèjì ṣiṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ lórin ẹ̀mí látọwọ́ àwọn akọrin ccc rainbow cathedral ìyábọ̀ aláwọ̀dé àti adéwálé ìlọ̀rí àdìmúlò ó máa túnde jáde nílé ayé oníkojúpo ó ti yẹ kí wákàtí ìṣelógo tiẹ̀ náà ó tó ìsọjí ìṣòro yìí lọ́nà àbáyọ ogun tó ń fa dìlé. wàá fàdúrà túra rẹ̀ lẹ̀ kí wákàtí ìṣelógo rẹ̀ ó tó aṣẹ́gita kì í ṣẹgbẹ́ olè onítìjú ṣàgbà alágbe gbogbo iṣẹ́ tẹ̀dá bá ń ṣe láì mú jìbìtì lọ́wọ́ tó sì ládírẹ́sì ibi a wọn kàn sí. gbọ́nsán legit là ń pè wọ́n. iléeṣẹ́ AK ọmọláyọ̀ bakery tó ń pèsè ojúlówó búrẹ́dì tí ṣara lóore ló ti gbọ̀rẹ̀gẹ̀dígẹ̀ kọjá ìgboro ìlú Ìbàdàn. wàyí o wọ́n yóò gbóǹtarìgì nínú alágbàtà mákẹ́tà tí wọ́n gbé e fún nígboro bẹ́ẹ̀ ni wọ́n wá supplier pẹ̀lú distributor tí wọ́n jóló òótọ́ tí wọ́n sì mọ̀ pé iṣẹ́ lo oògùn ìṣẹ́. bẹ́ẹ̀ sì làyé ṣí sílẹ̀ fún gbogbo ẹni tó bá ń fẹ́ ṣiṣẹ́ níléeṣẹ́ AK Ọmọláyọ̀ bakery yálà gẹ́gẹ́ bíi baker driver awakọ̀ tàbí ká ṣètọ́jú agolo búrẹ́dì bó tún ṣe káàbọ̀ búrẹ́dì lọ́ràá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ wa má kọjá mi olùgbàlà nìkan ò tó kàn sí wọn nílé iṣẹ́ AK Ọmọláyọ̀ bakery báyìí ní nọ́mbà fifteen kò tí ẹ̀ gbá bus stop ládojúkọ new petrocam gas station olójú òró road ayégún olómi ìbàdàn ó sì lè pè wọ́n sórí zero eight one one two one six four one one one zero eight one one two one six four one one one gbéra ńlẹ̀ báyìí orin níṣẹ́ níní má jẹ́ kó fò ẹrù. ẹ̀yin ti gbági ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí á lè kéka iléeṣẹ́ wa ilé ìtajà yín foodco yóò balẹ̀ gbàgẹ̀ sí gbàgede ilé epo bovas gbàgì ní ojú ọ̀nà ilé Ifẹ̀ tuntun ọjà aládùn fún ẹ̀yin oníbàárà wa this one na confam o no be play plenty market to chicken money for obodo new foodco inside gbàgì market búrẹ́dì aládùn sunfresh pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò maltina thirty three cl fún nine hundred and fifty naira péré malta guinness thirty three cl can na two hundred and sixty nine naira ninety nine kobo if you buy six kellogg's cornflakes three hundred grams ńkọ́ na just one thousand two hundred and ninety nine naira ninety nine kobo gbogbo eléyìí at àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́ ó máa fi ṣèfàjẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kejìlá ọdún yìí ní ilé ìtajà foodco tuntun nínú ilé epo bovas old ife road gbági. ẹ má jẹ́ kí àǹfààní yìí kó fò yín dá ẹ túyáyá kẹ túyáyá jáde láti wá jẹ̀fà ní foodco gbági lọ́jọ́ ìkójáde first december offers dey while stock last terms and conditions dey o foodco save more live better. tọ́dún bá ti dé dandan ni káró orin ọdún. orísun iye bàbá aláṣẹ. jésù mo bẹ̀ ọ́ jẹ́ kí n ìkórè. bẹ́ẹ̀ni ìjọ all saint anglican church owóde àpáta ìbàdàn fi tìfẹ́tìfẹ́ pè gbogbo ènìyàn sí àjọ̀dún ìkórè church adult harvest àkòrí ìkórè ọdún yìí ni harvest of soul ìkórè ọkàn on the twenty sixth november two thousand and twenty three ọdún tí a wà yìí ló máa wáyé alága ìkórè honourable representing ìdó ìbàràpá federal constituency and the chairman house committee on federal road maintenance agency fema honourable engineer remi oseni special guest of honour chief kọ́lápọ̀ kọ́ládàísí kkd the senatorial candidate branch of Accord Party in the last general election. Father of the Year, Evangelist Edward Abiodun Okikiolu. Model of the Year, Mrs. M. Daudu. Guest preacher, Reverend Canon Olubi Olugbalejo. Very Reverend A.A. Alalade Ayinla. Ọdún ọdún Ayato Olukede. 2023 Celebration Committee. Jésù lolúwa ẹ̀yin ọmọdé ẹ dìde. àkókò baba kérésì ti wọlé dé. tọdún ètò peléke. fresh fm ìbàdàn last ninety eight point three fm àti tiwantiwa one oh six point five fm ló ń pàwọ́pọ̀ ṣàgbékalẹ̀ baba kérésì tọdún yìí fáwọn èwe. gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún. a tún ti fata fepo fiyọ̀ sí kó lè wà fantasi. báwọn èwe bá ṣe ń wọlé wo baba kérésì tán gbàgbọ́ kabiti kabiti. wọ́n tún máa fẹ̀bùn ilẹ̀ deep freezer tẹlifíṣàn home theatre washing machine àpò rẹsì gálọ́nù òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe fàjẹ́. ní baba ṣe ń ṣe ìdíje lọ́lọ́kùn òjọ̀ kan bíi jójíjó ìlú lílù ìrìn oge ṣíṣàfihàn ọgbọ́n àtinúdá àtìdíje tá a mọ̀ á jìgbìjìgbìjìgbì ojoojúmọ́ nìyí ọmọ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ kìíní sọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá ti baba kérésì fresh fm blast fm àti tiwantiwa fm ó fi máa wà ń kalẹ̀ àwọn nǹkan ṣeré ọlọ́kùn ọ̀jọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tó lè múnú àwọn èwe wa dùn fún wọn lóye mọ́ni gbàgbé la ti pèsè sílẹ̀ bẹ́ẹ̀ sì máa pàdé àwọn ògbóǹtarìgì òṣèré àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni òǹkọrin àti gbogbo pèdèpèdè fresh fm fm blast fm pẹ̀lú tiwantiwa fm tí wọ́n sì máa fara kẹ́ra pẹ̀lú àwọn èwe wa. dókítà yínká ayéfẹ́lẹ́ ọjà ni ó máa gba àwọn èwe lálejò tí ó sì máa bá wọn ya fọ́tò bá wọn dọ̀wẹ́kẹ̀. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira lówó wọlé baba kérésì ọmọ kọ̀ọ̀kan táwọn ọmọ owó sì máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó lé kéńkà pẹ̀lú ẹ̀rí kéèké lẹ́nu wọn. aago mẹ́jọ àárọ̀ sago márùn-ún rọ̀lẹ́ ní baba kérésì wọ́n fi challenge ìbàdàn ẹ̀yin èwe ẹ sọ fún dádì àti mọ́mì alágbàtọ́ àtàwọn olùkọ́ kérésì fresh fm blast fm àti tiwantiwa fm lẹ́fẹ́ lọ wò alala ololo alalala lololo. Achievers University College. The National Universities Commission recently gave approval to Achievers University of Wawundo State to run new undergraduate programs. Applications are therefore invited from qualified candidates for admissions to these new programs for the 2023-2024 academic session. Medicine and surgery, pharmacy, physiotherapy, health information science, procurement management, banking and finance, remote sensing and geoscience information system, guidance and counseling, library and information science, chemistry education, and biology education. Admission into other undergraduate programs in the universities, colleges of engineering and technology, law, natural and applied sciences, social and management sciences, and faculty of health sciences is still going on. Candidates can apply for supplementary admission by visiting www.achievers.edu.ng or by obtaining the forms at the university. Screening of candidates comes up on Saturday, November 25, 2023 at Achievers High School, Kilometer 2 off Arulogun Road, Ojo, Ibadan, Oyo State by 10 a.m. please call 0813 459 1733 0806 878 6225 nínú oṣù kọkànlá nọ́vẹ́mbà yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilégbè dùnú fọmọ nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rí road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá yọlẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ fi mú àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ ra tiẹ̀ kóṣù yìí tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrà lẹ́tì ẹni London Villa Estate Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. I can see There's a step you take that is called right step. There is a sacrifice you make that ends suffering. There is a program you attend that reprograms that affairs of your life. Here is the program Great Landmark Convention. Great Landmark Convention of the Living Bread Christian Ministry International. Not on your Tuesday twenty eight November the Sunday third December ni Ọlọ́run yóò tún fi máa mú àwọn ìlérí ọjọ́ pípẹ́ ṣẹ. Nínú ìpàgọ́ ọ̀tọ̀dún yìí pẹ̀lú àkòrí too faithful to fail. Ìwọ náà máa bọ̀ wá jaládùn orí ọ̀fẹ́ yìí níbi tí Ọlọ́run ti máa lò. Apostle Chris Edward, Pastor Kayode Elebiyo and other anointed men of God with the old prophet and Reverend Mrs. Jide Johnson. On your Tuesday twenty eight November ní pàgọ́ bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án ọjọ́ wednesday àti thursday ìsọjí ìrọ̀lẹ́ ni ọjọ́ friday show first power line ẹlẹ́yẹlé ìdòrò ológun ẹ̀rú la ó ti pàdé ọjọ́ sunday third december ní thanksgiving service látàgò mẹ́wàá òwúrọ̀ at living bread christian ministry international rescue camp ground kilometre twenty five ọ̀yọ́ ìbàdàn expressway opposite bethel american school fìdí tì. 2023 Miss Oyo Beauty Pageant, the 20th in the series, is here. Date is Sunday, 3rd of December 2023 at Felicia Hall, Jogo Center, Ibadan at 2 p.m. prompt. Star Prizes official car courtesy of Village Hotels and Sports Resort. Host is the irresistible mayor, Isaac Brown. Chief Host Dr. Inka Ifele MOA. Special Guest of Honor His Excellency Engineer Shehi Makinde FNSC. Oyo State Executive Governor. Special celebration of former Oyo First Ladies who have added value to the pageant over the years. Chief Mrs. Sarat Adeshina, Chief Mrs. Mutia Atladoja, Chief Mrs. Kemi Alawakala, and Dr. Mrs. Florence Ajimobi. Mother of the Mother Day, of Senator Monsurat Sumonu, Royal Father of the Day, Oba Francis Olushola Lao, Olugbon Firilegbon, Chairman of the occasion, Chief Dr. Sanusi, Miss Oyo 2023 on Sunday 3rd of December at Felicia Hall, Jogos Center Ibadan at 2 p.m. Gate fees 2k regular, 10k VIP. Executive tables at 250k, 500k, and 1 million naira. Tickets now available at Fresh FM Ibadan and all food co outlets in Ibadan. Lots of land and electronic items also up for grabs in our entrance tickets raffle draw. Proudly supported by Oyo Algon, Narabet, Jogo Center, UI Hotels, Ripples Catering Services, Peseta Transport Service, Signal 7000, Co, 7UP, Ultima Foods, Eat Right, Broadnet Services, Coca Cola Nigeria PLC. Major partners for Miss Oyo 2023. tiwantiwa fm last and fresh fm Ibadan. You're beautiful, it's true. ajá balẹ̀. ẹ ṣeun ṣeun ọ̀rọ̀ nípa ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti sọ ọdún mọ́ pé ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà ti ń ṣiṣẹ́ takuntakun báyìí pé àwọn kọ̀rọ̀rọ̀ sí ẹ̀dá èèyàn ti ń gbèrú orílẹ̀-èdè wa nàìjíríà látẹ̀yìn tí ò jẹ́ kí ọ̀rọ̀ ètò ààbò kó lè jára ayé tí ò sì jẹ́ ó jẹ́rú ọ̀run tó wá mì lógologo lagalaga lójú kan náà wọ́n ní wọn ò ṣiṣẹ́ tọ̀ báyìí o ọwọ́ ta wà yìí báyìí wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ṣe àwọn ìwádìí kan tí ó sì fi hàn gbangba gbangba wípé àwọn kan wà lára àwọn tó ń ṣe ọgbà ẹ̀wọ̀n lára àwọn tó ń ṣọ́ ọgbà ẹ̀wọ̀n yìí wọ́n ń gbà bọ̀dẹ̀ fún orílẹ̀-èdè wa nàìjíríà a sì fẹ́ mọ̀ wọ́n wọn láwọn ni wọ́n lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí boko haram kan débi pé bí mi ò ṣe sá lẹ́wọ̀n àtàwọn ọ̀ràn tí wọ́n ń dá kiri ìgboro wọ́n jọ ń mọ̀ ọ́ sí i wọ́n wá fẹ́ gbá wọn mú lọ́rùn ọwọ́ débi pé wọn ò ní lè bọ́ iṣẹ́ ẹ̀yún ó ń lọ lọ́wọ́ ẹ̀ báyìí ní ààrẹ orílẹ̀-èdè nàìjíríà bọ́lá tinubu ti ṣàlàyé ọ̀rọ̀ yìí pé àwọn èròjà tí a máa fi kojú ogun kojú ọ̀tẹ̀ tá a fi gbógun ti àìlétò ààbò tó gún mọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tó ń fi wọn alápè ń gbogbo ìgbà yìí a bẹ̀rẹ̀ sí máa pèsè àwọn èròjà tí iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀‐èdè wa nàìjíríà máa lò lábẹ́nú àbá rẹ̀ tí wọ́n gbé wá Bọ́lá Tinubu ó ti buwọ́ lù pé àwọn èròjà tí iléeṣẹ́ ọmọ ológun máa lò ẹja máa pèsè ẹ̀ nílẹ̀ wa Nàìjíríà eléyìí yóò tún ran ètò ọrọ̀ ajé wa lọ́wọ́ yóò tún ran ètò ààbò náà lọ́wọ́ àìlétò ààbò tó gúnmọ́ yóò lè di àfẹ́kù láwùjọ wa ìwé ìròyìn The Punch ló gbé o bẹ́ẹ̀ dí ojú ewé kọkànlélógójì rẹ̀ ẹ̀ bá ó dá lójú ìwé karùndínlọ́gbọ̀n ti Nigerian Tribune bákan náà lórí ọ̀rọ̀ àjẹ ìyálọ́jà general àjẹ ìyálọ́jà general nílùú Ọ̀yọ́ tí a ní àyín àwọn ìyálọ́jà bàbálọ́jà ni àwọn náà ti pín yẹ́lẹyẹ̀lẹ lórí hmm. ẹni táwọn náà tún fẹ́ yàn gẹ́gẹ́ bí ìyálọ́jà general fún ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní òun ló wá fà á kí igun ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ̀rẹ̀ sí ní máa ké tantan wípé ẹni báyìí làwọn ṣe àtìlẹ́yìn fún ẹni báyìí ni àwọn ṣe àtìlẹ́yìn fún o wọ́n ní ṣùgbọ́n àwọn obìnrin ṣàǹkó méjì kan lórúkọ wọn ń léwájú nínú àwọn táwọn èèyàn ṣe àtìlẹ́yìn fún láti di ipò ìyálọ́jà general mú ní ìlú ọ̀yọ́ wọ́n ní alájà sáràtù kò ní bàjẹ́ àti olóyè fọláṣadé àbẹ̀wò ó ní àwọn méjèèjì tí orúkọ wọn jọ ń lékè láti jẹ́ pé àwọn èèyàn ṣe àtìlẹ́yìn fún wọn wípé ọ̀kan nínú wọn ṣáà ní pọ̀ ọ̀hún ni wọ̀nyí àwọn èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn táwọn náà jẹ́ olórí láwọn ọjà ní ìpínlẹ̀ ọ̀yọ́ òní àti kọ lẹ́tà kan tí wọ́n sì fi ṣọwọ́ sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé tí wọ́n ń fún pé dákun o alájà sáràtù kò ní bàjẹ́ òní kò bá àwọn buwọ́lù wọn ní bẹ́ẹ̀ làwọn ogun kejì ń náà ń lùlù àtìlẹ́yìn fún olóyè fọláṣadé àbẹ̀wò pé fọláṣadé àbẹ̀wò ni kí gómìnà ṣèyí mákindé kó dákun kó bá àwọn náà buwọ́lù o ọlọ́run ó ṣàánú àbí ṣe ń wáyé lágbọ́nrin òṣèlú hmm. ni ń wáyé ní àwọn ogun tó kù náà. kó dùn kó pọ̀ kó pẹ́ ọlọ́run bàbá ẹ̀ náà ní fi fún ni ó ta síná bọ́ bí o ṣàgbọ́ pé mo ti pè ọ́ ọ̀ya gorí àpèrè wọ́n la fẹ́ fa ìṣàkóso ètò gbogbo fún. alhaji kudus abdul kudus aláràfáà mi. ó ga <laughs> ó ga àràfáà twenty twenty four bẹ́ẹ̀ ni àjọ ń lọ ni alálọ́bọ ni àti mr ọlánrewájú inshallah ó ti rí bẹ́ẹ̀ lọ́la kún fáyà kún bíi jàdí rọ́ṣọ́lọ́la. ẹ kí wàá ní ẹ tẹ́wọ́ ní tẹ̀lé lọ tẹ́lẹ̀ ni àkànjọ jálára fa ni ìmọ̀ kan mi dání àbẹ̀wò ni kínní gbèsàbí ah. já mọ́ ọ lọ kó tó kàlà. Hmm. wo justice for ẹ̀tọ́ rẹ̀ lélẹ́yìn <laughs> ó ta sí náà lọ gorí pókìtì ẹ ṣeun ṣeun tẹ́ ń gbọ́ wa wò wá o kò ní í bàjẹ́ o ẹ má gbàgbé o.